dúró dè wọ́n olórí ẹ̀ burú wà á lọ́jọ́ ajẹ́pọ̀ tó dúró nítajà ò ní sanwó lé àbí. àwọn kú gbẹdẹ pè mí ṣe tó pẹ́ fẹ́ powó ọ̀dẹ́ mi. wọ́n sàn bó ṣe rí wọ́n sàn lé òtẹ̀ tó dà. ẹ wọ́n sọ five hundred naira lọ́wọ́ mi mo dàbí owó ṣe yẹn ti pọ̀ jù ẹ ṣé mi ti ní kó máa ka bọ́jẹ́tì o ti mọ ibi tí mò ń mú lọ ni. ẹ ṣé mo bá yín jẹ káńkọ́sì ní tẹ́lẹ̀fẹ́ mi mi mi ní lọ. kò fún mi àtàjà ò fẹ́ sanwó ọjà ẹ sùn láyọ̀ ẹ̀yìn jí láyọ̀ o lè wọlé yín ẹ̀yin wèrè. àmọ́ dódò ọ. mo bínú ẹ má bínú. olórí kò kò yẹ olórí kò yẹ olórí mo fẹ́ gbà fún ẹ ni kí ló ṣẹlẹ̀ wọ́n ra ọsàn five hundred naira lọ́wọ́ mi mo dẹ̀ béèrè owó lọ́wọ́ wọn the next thing wọ́n dẹ̀ gba mi níbi orí báyìí wọ́n ní pé ah, ah, kò sí ọ̀tọ̀ kọjá níbi tó fà wọ́n lọ́wọ́. nísùn wo ti rojọ́ jù ànáyé gbọ́ bẹ̀rẹ̀ sílẹ̀. ok ṣáà ọ̀ fàdámẹ́rin tó lórí burúkú ni ẹ ni wàá ṣe máa mú ọsàn tó ní sanwó ó yá gbọ́ bẹ̀rẹ̀ lẹ̀. ṣé tí ẹ dùn àbí kò fẹ́ dà fáwọn tó ní ẹni gbóná wáì tó ṣe máa rọ ọsàn tó ní sanwó ṣé báwọn ẹgbẹ́ ṣe máa ṣe nìyẹn ni. ta wa. àbí wèrè lélẹ̀. ọmọlúwo yẹn wà ṣé èmi sáwọn àwọn tó kó wa àwọn tó kó wa náà rè sàmọ́ tàdé àdìgbéra. aláyé mo ní kó bọ́ bẹ̀ sílẹ̀ ṣọlá ìbùkún ni ẹni. bọ́lá ti mú yín wá lọ ẹ wá ṣé ẹ̀yin lè fẹ́ wéèrè ara yín. èmi ò mọ pé mo láì rí kan. ẹ fẹ́ mi lówó mi. aláyé ẹ lọ bẹ̀. lọ́wọ́ kò ń jáwé. ẹ ti rẹ ẹ ti sùúrù lọ sí ẹ. ìran alágbẹ̀dẹ ní rọkọ́ ìran alágbẹ̀dẹ ní rọ̀dà àrà tó bá ń wọn èmi bá ni mo lè fi ra mi dá awúrú kú mo dàgbà òjò ń fún ní wọ́nranwọ́nran òjò ń fún bàbá wọn wọ́nran kú ìyá wọn wọ̀run kú àrà tí èmi bá òkú bá dá ó di àṣegbé nítorí pé tí a bá ní ká mú ẹ̀yìn ọ̀la láàmú. nice one kudos <laughs> to be honest um we really tried on like we were impressed thank you god bless you just keep it up <laughs> wow <laughs> oh gal ah ah oh wait Oh, baoku ọ̀rọ̀ acting ẹ yìí yóò dà wo ti fẹ́ máa mu serious gan o. ṣé mo sọ fún ẹ pé nǹkan tí mo fẹ́ràn jù ni mo ṣáà sọ fún ẹ pé mo fẹ́ ka chapter art. oh yeah you told me yes yes um, ọlọ́run adé fún ṣe lágbára ọlọ́run um, so nísìnyí tí ìwọ́dẹ̀ ti ṣe ògbó acting ẹ̀ fún mi nísìn so wá fẹ́mi náà ní um, chance to express myself kí n lè sọ ẹ̀dùn ọkàn mi fún ẹ. kí ni ẹ̀dùn ọkàn ẹ. ewì mo ní ewì ìfẹ́ tí mo fẹ́ kà fún ẹ. <laughs> ewì ìfẹ́. yes. kí o mo ń bá. ok ọ̀kànlénígba lẹyẹ tí ń bẹ nínú igbó ṣùgbọ́n labalábá kò lè dàbí ìfẹ́ ìwọ onítèmi bá ọkàn etídò ni mo wà nígbà tí atukọ̀ ìfẹ́ rẹ dé ìfẹ́ rẹ gbé mi bí ìjì ó wù mí ó kéré inú ọ̀rọ̀ ìfẹ́ wa mo ti bẹ́ẹ̀lù agbami odò ìfẹ́ rẹ àfi kí n mú mi yó ẹnu wo eyín ó fẹnu ṣelé orí wu irun ó fi irun ṣelé bá òkú. Ìkùrọ̀ lálàbàkọ́ ẹ̀wà ìfẹ́ mi àti rẹ̀. Ṣé o láìkẹ́? <sighs> Mo láìkẹ́. Strange. Um, Kọ́ládé, ìwọ tó yẹ pé láti padà ti wà ń kékeré, ìlú Èkó ló ń gbé kó máa wá sí ìbàyí lẹ́kọ̀ọ̀kan lọ́sẹ̀ ó wá di ẹni tó ń sọ yorùbá tó ń dùn lẹ́nu bẹ́ẹ̀ <laughs> àwọn tọ́jú wa ń bìbà gan-an kò sí tó lè sọ irú nǹkan tó sọ yẹn. <laughs> no no sórí um, àti ni mo ti nífẹ̀ẹ́ sí èdè yorùbá púpọ̀ as a matter of fact nígbà tí mo wà ní school yorùbá jẹ́ láwara àwọn subject tí mo nífẹ̀ẹ́ sí so it has nothing to do with bóyá èèyàn ń gbé lẹ́kọ̀ọ́ àbí èèyàn ń gbé nílùú. okay. ó <laughs> um, ṣáà láìkẹ́. yeah mo láìkẹ́ nǹkan tí mo rí sí náà mo ti fẹ́. okay inú mi dùn pé ó láìkẹ́ báwo kò I mm-hmm. love you so very much mo nífẹ̀ẹ́ débi pé nothing in this world can change the love that I have for you àfikún. má dárúkọ ikú náà fẹ́ dẹ́rù bá mi kò sí kankan nù á tó máa kú a máa dògbó a máa dàgbà a máa darúgbó àmín and I love you too. <laughs> I love you so much more. <laughs> ìṣe òótán o ìṣe òótán bá òkú ìṣe òótán mo ní bá òkú o ìṣe òótán bá òkú ìṣe òótán ìṣe òótán. I the mix, baby. ọ̀nà àjọjì lọ bẹ̀rẹ̀ o. mílíọ̀nù mo fẹ́ ro níwájú rí o jẹ́ o. Money ṣe bẹ́ẹ̀ ni bá máa jẹ́ ìlú wa pàtàkì. Ẹni bá máa jẹ́ ìlú wa pàtàkì. Oníwẹ̀nu wa ké. Adébàdàn wa dáké. Wà á máa rẹ́rìn àní wà tún máa dáké. Mo ní bá o kú o, ìṣe ò tán. Bá o kú ìṣe ò tán. Bá o kú o, ìṣe ò tán. Bá o kú ìṣe ò mi bá ṣì wá o. so fẹ́ dá péré ti bẹ̀ o. Sọ fẹ́ dá péré ti bẹ̀ o ṣe rí i pé mo pierce bẹ̀ ohun tó ti ń dùn mí náà I told you. àní ọmọ ojú wa rí tó ẹni ohun gbogbo tó ń dákọ́ ni o ọmọ ọgbẹ́ fún oyè gbé o. mẹ́kọ̀ọ́ kí lẹ̀ ṣe látàárọ̀ ah, ah, ó ń waste time mi mo ti mo ti lose day ọmọ yìí since mo fẹ́ jáde ni o akin gbogbo eléyìí náà wọ́n ti ṣe ah, nǹkan tó bá fẹ́ ṣe kíákíá jà ẹ̀dọ̀ ń ṣe makeup ń ṣe makeup látàárọ̀ ọmọ yìí since mo fẹ́ yà náà. mo ti ṣe tán pa. ẹ ṣe kó tẹ́ fẹ́ ṣe náà. ẹ má bẹ̀rẹ̀ náà mo ti fẹ́ ṣe tán. ẹ ti ṣetán ni. ẹ ti ṣetán ó kọ fún mi. fún mi mirror mirror kò fún mi ó fún mi ní fóònù. Ah, ah. mirror ni mo pe kí mo fi fóònù ẹ ṣe. ẹ gbà. ó sì dànù kí ni kọ́tẹ́. kí ló ṣẹlẹ̀. kí ló dé kí kí ló wá ń ṣe látàárọ̀. kò sí lipstick lẹ́nu mi náà sọ make up oṣù wo ló ń. o ka script ẹ o o ka script ẹ how can you just give me this nude make up kò sí kankan tó flashy kò sí any colour. ìjọba tó gbé ọwọ́ yẹn sí ojú mi lọ́sàn-án hmm? hmm? I will throw you to the world ó ka script ẹ ni ẹ kí n ka script o. lẹ́yìn náà bá ka script ó yẹ kẹ́ mọ owó yẹn nínú script yẹn ìyàwó lélẹ̀ ń play ṣé kí n ṣe make up side shape fún yẹn. you are mad. i'm not mad. Yeah, you are mad. ẹ má pèdè bẹ́ẹ̀ yẹn fún mi i'm not mad. oh director director tó bá fọwọ́ kojú mi tó bá fún ẹ nígbà. oh oh oh ẹ sì wí shut up how can you invite this thing. bẹ̀lẹ̀ tí bí wọn nuisance tẹ máa pè tẹ máa kọ̀ wọ ìrànwọ́ mọ́yàn how can you invite somebody to only interpret scripts dada láti make way for almost two hours ẹ wọ ọkùnrin ní black and white. eh? ó sọ mi makeup artist ní sọ mi di arúgbó lọ́sọ̀ gan. ẹ jọ ṣe makeup ó de jù mo ṣe. no ìwọ náà ti fọkàn látàárọ̀ tá a ti mọ̀ ṣe makeup ó ṣe makeup èèyàn kan ó parí ẹ̀. makeup ló náà mo ṣe látara àwọn náà lọ ń kàn ju tó ń direct nǹkan. will you shut up director for almost thirty minutes mo fi eh. jókòó síbí báyìí ó ní mi lára pẹ̀lú fan smelling happens mo bí jẹ́ jókòó síbẹ̀ pé ó máa make me up mo kàn gbé nǹkan tí mo rí nìyí débẹ̀ yẹn aláìran ara bíi tẹ̀ náà ni ó ti máa sọ pé ó. director will you please keep quiet ah. ẹ̀yin lọ invite me kò bó sọ mi di o gbọ́dọ̀ sọ gan. no ẹ náà ṣé bẹ́ẹ̀ ni ṣe fi ṣe rí rẹ̀ rí láì. nǹkan tó máa ṣe fún ẹ ló ṣe yìí náà ṣe fi ìyàwó olè lọ wá play. now listen to me ẹ máa fọwọ́ mú kan láàrin ẹ̀mí à àbí this thing. ẹ máa pè mí ní sẹ́yìn. o dẹ̀ gbẹ́nu sọ́hun àṣé kí máa ìwọ ìwọ ìwọ má bínú tiẹ̀ ìwọ ló máa dùn ló máa lọ ó máa lọ fún ẹni náà. excuse me director eh. you are so rude. èmi náà tún rude yes ó ṣe máa lọ ọ máa lọ fún mi ẹ máa lọ fún mi lọ́jọ́ kẹ́kẹ́ what what what is wrong with you people what is what is wrong with you people kí ni ìtẹ̀wá road. jọ́nà ah! kí ló ṣe ẹnu. ló gbé báàgì mi wá. ṣé kó ṣe wàyí o lè tó mi lọ́jọ́ orí kí n máa lo ẹ fún ẹ. fún kí ni producer dà. sọfẹ́ náà mi ni. Ah, ọgbẹ́ ìnáwó ẹ̀ wí kí ló tó mi. you know what will you keep quiet. Ah, ẹ̀fẹ̀ máa tọ́ ni. bẹ́ẹ̀ ni dákẹ́. keep quiet. Ah. mo tún bá yànjà fún ẹ o tún sọ pé kí n máa ṣé kí n máa pẹ́ màmá ni. let me tell you something. sori àtìgbà tí mo ti rí orúkọ ẹ lórí screen tí mo ti mọ̀ pé ah, àgbà kò lọ. abẹ́ rẹ ọlọ́kà ni mo wá mọ̀ pé olùkọ́ play role yẹn ni. àgbà yẹn ẹ ọmọ bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ ni ìwọ pọ́nilé kí n máa lo ẹ fún ẹ kí n máa lo ẹ fún ẹ. o pọ́nilé lolo o fún mi. ẹ bá a máa lo ọmọ ariwo ni o. kí ni ojú ìwọ ojú ìwọ ojú ìwọ ló ń wọlé. ojú mi wọlé. fíìmù ọkọ̀ pọ̀ sórí YouTube níjẹta lé ló. ó rà ni. ó rí yín máa ń bọ̀ àgbáyà nìyẹn. ọkọlẹ ọjọ ọkọ mi kúrò ọkọ mi kúrò ẹ kúrò yín kúrò. you are mad ah, ojú tó wọ náà. lọkọlẹ ẹ máa wo ni kí ni náà kí ló máa ti ariwo náà ni ariwo ó oh, mo kẹ́kẹ́ láti máa lọ producer àná ló ṣe ni wọlé máa. ayé gbogbo yìí máa bàjẹ́ ni èmi èmi èmi lè manage tán àti. àwa pẹ̀lú tó máa bẹ́ ten ten ten. mi mọ̀ kọ́ tán àti. ẹ náà ibo lẹ ti rí àwọn ilé aláriwo kàpẹ́tà lọ́n ṣe fi jáwé jura. pòlùsà jẹ́ ọmọ kan tó ń ṣe é. pòlùsà náà lọ máa ń fọkọ̀. kọ́ máa bá wa kọ́ máa bá wa kọ́ máa má tọ̀. Mary Mary jọ náà Mary wọn mo ṣá ń bẹ̀ látàárọ̀ òde jọ Mary. Oh yeah, look at me. ẹ̀ wọlé. Mary bá Oh, kó jọ jọ buy now. báyìí náà má kó mọ èmi nìkan mo ní fún ẹ ìwọ́de kó ọ̀nà òfẹ́ Mary but ṣe buy now. Mary jọ náà ṣó ìwọ mo ń bẹ̀ látàárọ̀ ṣó olórí burúkú ọmọ mi kọ̀ bẹ́ẹ̀ àfọkọ ilẹ̀ báyìí báyìí báyìí báyìí bá ṣe ń sọ̀rọ̀ yìí kó máa omi ìbọn mọ́ ẹ ṣiṣẹ́ rí o olúmọ máa pè mí pé ah, pm pm ẹ pè mí fúnṣẹ́ ẹ pè mí fúnṣẹ́ first time tí màá bá ṣiṣẹ́ lélẹ̀ ó tún dá odò wàhálà ilẹ̀ olórí burúkú ọmọ yẹn máa lọ nítorí bí mo ṣe ń So, sọ sí màá fún kí ọmọ yẹn máa lọ sí PM. Go on, look I'm Bye, bye, bye, bye, bye. PM. You see, I'm a very nice and straight person. Of course. Me, The problem with makeup artist. Okay. My problem now is that director. Mo fẹ́ director yẹn kúrò ní oko yìí, or kí Let me just get into my car and zoom off. Mary má ṣe bẹ́ẹ̀ yẹn náà nígbà tí director bá kúrò lóko ìta ló fẹ́ direct iṣẹ́. Ah! àgbẹ̀mọ̀ ìta director mo fẹ́ máa wá ń wò yìí Mary má yẹ ká ṣe bẹ́ẹ̀ yẹn náà ó mọ nǹkan tó director yẹn kò ń ṣèyàn bẹ́ẹ̀ o he's a very nice person. gbogbo tó ń ṣe yẹn let me just say bóyá stress iṣẹ́ àbí wọ́n náà mọ bọ́rọ̀ ṣe wà ṣe rí náà so director yẹn òun jí gbogbo mo fẹ́ máa olórí púpọ̀ ọmọ make yẹn ni kò jẹ́ ká lé lọ Mary ó dẹ̀ ó máa kúrò sí sinmi mo sọ fún kókó máa páàkì gbogbo àwọn make up rẹ̀ bẹ́ẹ̀ lọ. ìwé gbàkínì yẹn ó affect me and you know what ìwọ ló jẹ́ kọrin mi fín ó ó ó tó kàn ń lò tó kàn ń lò fún mi ó ó ní director ẹ lò fún mi o torí ó gbọ́ ẹ tó ń lò ó fún mi ni o ní director yẹn the smelling thing you know apárí ọ̀nkó you know tó tó tó ó ní ó ní ó ní ó ní ó ní mi ò ṣe sáì mi ò mọ bó ṣe hàn ẹ má bínú ṣé ó mọ̀ pé èmi lè fẹ́ fi ta ọjà. Ah, of course ah, you are the face now <laughs> ọmọ tó ń sọ mary ọmọ tó ń sọ tó bá gbọ́ sí youtube lásán tó bá type mary báyìí gbogbo oríṣẹ́ mílí mílí mílí mílí mílí mílí ní ẹ àǹtí Mary ẹ mọ̀ n ṣàtúntò ń pè láǹtí ń sìn. okay okay okay okay okay you know what Let me know. let me go mo wà you know mo ti trauma because of the crazy things See, wọ́n ṣe for me. i mean they are so wicked. kí ni má ṣe bẹ́ẹ̀ o lè lọ na what what do you want me to tell the producer i need a day off. ah no má let me take it if not please no, bá mi transfer. no no no don't do this No ọmọ yẹn ń please your account number account number wèrè wo lélẹ́yìn pé tó bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ náà ẹ mẹ́rin. ó ń polówó tó bẹ́ẹ̀ fún tó nílò transfer. mo ti gbọ́ if you know pé kò wà convenient fún yín láti fún mi ní break lẹ́nu you know I cannot walk. I need to be in character. I need to want. Do you know what trauma, trauma, trauma, trauma is? I, know. I mean, trauma is is. go. nǹkan tó ń for me? mi yẹn. Èmi nìkan, èmi nìkan ni mo ni I was speaking for myself alone. Go go. ọjẹ ọjẹ ọjẹ ọjẹ lọ. Bọ̀ mi wà wá jọ sí mo bẹ̀rẹ̀ lọ́yà àǹtí Get inside the car. Àǹtí Mary. Mo ah. ti Let me let me just give me the break. Ah. What drive jọ. Ah, má ṣe báyìí náà. Ìyá yìí kò kọ́ sí pẹ̀lú òde. Bẹ́ẹ̀ ni màá pa àwọn tó máa ṣe kí ní sóko yín. Mary now. fi mí lẹ̀ mo ti gbọ́. ọmọ yẹn wà nílé tó ń wọ ẹkún mu sí kí ló fi máa sọ fún un. jọ́nà jọ́nà ọmọ ojú ẹ̀ mo fẹ́ fi ta ṣẹ́ iná Mary. Mary má lọ náà. ìlẹ́gẹ̀ yóò máa fọwọ́ kọ́ mi bẹ́ẹ̀ yẹn ah ẹni stop ẹ̀ mo ní mo kún lẹ́mi kò for break ah ẹ bá sọ yọ̀dọ́rí kọ́ra ẹ bá sọ yọ̀dọ́rí kọ́ra ẹ bá sọ yọ̀dọ́rí kọ́ra ah ah. gbogbo wàhálà ìbáyìí bébí lọ ṣá kí ni máa wo producer yóò dẹ̀ fẹ́ lójú ló ń parí pa ah, Mary ojú ẹ̀ ló ń tàn YouTube ojú ẹ̀ ló ń tàn YouTube tó bá gbé iṣẹ́ tó bá tó bá fi Mary ṣiṣẹ́ á ní one million visa kí ni kí ni mo fẹ́ máa sọ fún ọmọ ọlọ́mọ ṣe ọmọ tó dé try produce for the first time ọmọ ẹ wà nílé sóhun wẹ̀ fún kí mo fẹ́ sọ fún kí ta mo fẹ́ pè báyìí sí báyìí olórí bukọ ọmọ make up tó dá wàhálà alẹ́ náà sí sójú bọ̀dá mi òun náà máa bèrè nǹkan lọ́wọ́ yẹn máa ní kò sówó kò sówó kò sówó kò sówó kò sówó là ń rí ìyàwó yín lórí live video Instagram ní twenty four seven ẹ èèyàn tí ò lówó lọ́wọ́ gan-an ó ní iye tó ń ra data ká má ti wá sọ full house. tẹ gbé sílé tó jẹ́ pé every day by every hour báyìí orí IG ni live. Libya, I'm here. The wife was also so blessing. They kí nìkan kí nìkan kí ló ẹ̀dẹ̀ sọ pé kò sówó. Ṣé owó kọ́lẹ̀ ń kọ́ fún mi tó fi ra ogun kan tó hàn? So Tóyìn tèmi bá tó bá bí mi fowó ń sìn. Tí mo bá sọ fún pé kò sówó mi, the next thing to rò pé ọpọlọ ẹ̀yẹ kò ṣe ni kò máa mọ́nítọ̀ èmi àti fámìlì mi àbí. No no no no èmi ò mọ́nítọ̀ wọn. Ṣèbí àjọ fọ́lù ara wa lórí IG ni. Notification máa drop lórí phone. mi pé ah ó yá ìyàwó lágbájá ó ti wà lórí live. Mo má dẹ̀ lọ síbẹ̀ kó ń ṣe pé mò ń sọ. Tóyìn kò sówó lọ́wọ́ mi tó bá wà lọ́wọ́ mi mo máa fún ẹ náà ṣòṣìṣẹ́ ń bí mi fowó ni ṣòṣìṣẹ́ ń béèrè owó lọ́wọ́ mi mi you know that I give you when I have mo ń sìn kò sówó lọ́wọ́ mi ò gé tẹ̀ báwo ló ń ṣe báyìí. ò gé tẹ̀ torí ní ìsìn tí mo béèrè ẹ fún mi ẹ fún mi. kò sí sìn ni ah, ah, tó bá wo gbogbo nǹkan tó wà lọ́wọ́ mi mo ń package ara mi ni o. Ah! na the rubbish wey you want to be this Now why you tell me say you go house. Come cause you be coming down now. make are they coming down. calm down with this rubbish you see me they do for here i dey follow person talk you say i do rubbish. Now my friend tell me say you dey here with another girl Now why i rush dey come. yes. you dey shout calm down. i go shout. wait make i explain what wetin happen give you why you they do like this. why woman being be like this. Eh? i dey here. Hey, hey, mi fẹ gbọ́n kọ́ lẹ́nu ẹ. bẹ́ẹ̀ ni sọ́ọ̀tọ̀ listen Ngozi stop now you dey embarrass me listen wait calm down Now screenplay I do for here you know say I be film director. Mm. the producer dey inside hotel there we dey do screenplay for here. Now why the director? direct my sister be this na she come. this one how this one gonna be your sister. ngozi you go you go hear me you go hear what they tell you. Ah, kí ló dé kí ah. wait wait wait. tani lẹ́yìn gan-an tó kọ̀ jà wá tí o come you know say you say i no gbadun. come here you dey make una you dey. ee ee kasi wait. ngozi ngozi ee ee ngozi don't go, don't go, don't go. Hey! Ngozi! Come! so mo sọ pé mo sọ pé kò gbẹnu sọ wọn ni kò gbẹnu wèrè sọ gbẹnu wèrè sọ ó sọ ó pariwo ó ní ọ̀rọ̀ pariwo sí wọn kọ mí jàre. bọ́lá ni ẹ̀rọ alẹ́ mi lọ́wọ́ ah! mi. wọ́n ní kò gbẹnu sọ ọ̀rọ̀ tààrọ̀ jíjẹ́ jọ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ jíjẹ́ jíjẹ́ dídé sẹ mo ní kò dídé kí ló ń ṣe ẹ ah, ìgbà tó ìgbà tó wà bí o ṣe sọ yẹn o ò ní gbọ́ ìgbà tó wà bí o ṣe sọ. èmi mọ̀ pé ò ní gbọ́ tó bá sọ pé ò ní gbọ́ èmi kò ní gbà fún ẹ. báwo ah! kú wọ ọ̀rẹ́ mi gbàgbé pé mi àti ọ̀rẹ́ ni wà o ogún ìbàjẹ́ bàjẹ́ ó ti gòdù jù ah! kí ló dé. ẹ̀yin méjèèjì ṣáà láìkẹ́ máa tàn mí o mọ acting àfi pé wọ́n bímọ ẹ̀ ni. Hmm. Eh? bó ṣe sáré àti ìgbà yẹn ah, ah. jọ tó bá lọ study theatre àti nǹkan hmm. báwo ló ṣe máa rí ó máa fọwọ́ ló máa yàwó ẹ̀kọ́ nínú ìlú yìí o kátà gbogbo ẹ̀yìn. Ah, ọ̀rẹ́ mi <laughs> mo mi lè kò di superstar èmi gan lè wait as in kí wọ́n máa fi ẹ yọ ọgàn as in bí mo ṣe máa rìn ní àdúgbò lélẹ̀ àwọn èèyàn máa wò mí báyìí ní mo máa gbà párin. <laughs> ah inú mi dùn o. Mm-hmm. ah ọ̀rẹ́ mi superstar mm-hmm. bá òkú mm-hmm. bọ̀bọ̀ kọ́ládé tó máa ń wa iwá látẹ̀kùn yẹn alpha ṣe ti ṣe. ṣé kí ni. ọ̀hún uh-uh. ọmọ nǹkan tá à ń sọ ní ṣe ti débẹ̀. débẹ̀ débẹ̀ débẹ̀. rárá o èmi àti kọ́ládé ò tí ì ṣe kankan mm. àti pé ẹ̀yin náà ṣàmọ̀ pé mi tí ì ọkùnrin. Ah mú leléyìí o. ọ̀rẹ́ ò tí mọ ọkùnrin. ó ti mọ ọkùnrin. ó tún sọ ẹ ti sùnmọ́ra yín bó kú òun dùn láàárọ̀ èyí bí ìnà o. ṣé o ti gbàgbé pé Lagos guy ni bọ̀bọ̀ yìí? ó lè gbà fún ó lè mọ pé tó yóò tí fẹ́ ṣe ni bọ̀bọ̀ yẹn ò ṣe tí gbé súnmọ́ ẹ̀. má lọ dọ́là rẹ o má lọ o sórí gbogbo nǹkan tó ń ṣe gan ọkùnrin kan wọn ò láì kó bí mi kó wà kó má mọ ọkùnrin tó bá dẹ̀ ti di táyìn pé o fẹ́ ṣe ó lè má yí zì àbí tíyàn mi bá tiẹ̀ gbé súnmọ́ gan ó máa ṣe kí ló wá ń sọ. Ah, kókó lọ́dún kì í ṣeré èèyàn bẹ́ẹ̀ yẹn o àti pé ṣé ọ̀rọ̀ kínní náà lẹ wá ń sọ tẹ wá ń pọ́nlé báyìí. ẹ eh, ó tó ka sọ ká pọ́nlé bí kò sọ bá padà ṣe ọmọ òpèrèrè lolúwa. Ah, ah, kọ́lá ẹni pé tó bá ti rẹ̀ ló ń tọ́ o èmi tó kí eh, nǹkan tó ń sọ fún náà lòun náà fẹ́ fọ́lọ́. tóbìnrin mi bá gbé súnmọ́ sí i sọ fún mi pé kò ní gbà. Hmm, alele ó ti lọ nìyẹn. kí ni káàkiri. kọ́lọ́dọ̀ lè ṣe nǹkan bẹ́ẹ̀. ìgbóná ibo ló ti fẹ́ máa rí owó náà. àbí tó o ní ìdòwò ní sọ́mú amóye okùnrin tó ah! wà nínú ìlú wa yìí tó fẹ́ fẹ́ tí wò ó fẹ́ fẹ́ ewu owó ṣe rí òun ní kọ́lù ẹ̀ kò jọ dúdú kò jọ kárámẹ̀ kò jọ kọ́kọ́ ìwọ wà náà. ìwọ wà á ti ń. mo bá ti ń glo tó bá gbọ́ glo baby kí ewu ewé ṣe dìbí àlùbọ́sà. o <laughs> tún bá ọ̀rọ̀ jẹ. o kò wo gbogbo ẹbí gbé kínní wo ìyàwó bàbá bàbá mu ó ṣojú gbójú kínní ó wá ní pé ìwọ. má tẹ̀ dá lóhùn kò gẹ̀ta. Ah, ah. orí ìgbà ti ṣe kí. ẹ ẹ mo ní ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka. ó mo dé sọ fún wa. ṣèbí ìwọ á ti tẹ́lẹ̀ ní kẹ́kọ̀ọ́ já sí. a ti oṣù wo nìyẹn wàá dé ti sọ fún wa ti máa mọ owó ọ̀rọ̀ ọ̀rọ̀ ta máa sọ ah! àti ká. wàhálà ìwé dúdú rìn fún ẹ̀ wáyé ojú ìhùn dá o. ṣé wo mọ ẹgbẹ́ àgùntàn tó bá bá ajá rẹ̀ ó di dandan kó jẹ̀bi ẹ wo owó ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ àlùfààṣì lẹ́nu irú yìí ọ̀rọ̀ ọkùnrin ẹ ẹ wo owó ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ lẹ́nu ọmọlúwàbí dẹ̀ ní yíyá yẹn o ẹ ń sọ̀rọ̀ ọkùnrin ẹ ń sọ̀rọ̀ bára wọn ṣe wọn kọ́ lọ bára wọn ṣe wọ́n bára wọn lò ọ̀bára wọn lò ha advice mi yẹn o fọ́mọ mi o. mo mi ẹ jọ̀ọ́ ẹ má bínú mà á mọ̀ pé ìkó tá a sọ yìí ò dáa bọ́ a ti mọ̀ ń sìn ìkó e, tó dé ṣẹlẹ̀ ń pé lára àwọn kó tá a máa ń gbọ́ ni pé tí obìnrin ò bá tètè mọ ọkùnrin kò ní easy fún tó bá ya owó okùnrin máa máa sá fún un torí ẹ̀ ní mà. ìkejì tí ọmọdé ti sọ ọpọlọ rí ọmọdé ti wá lérò pé bóyá tí tí ó bá níyàn tó ń ràn lọ́wọ́ ìyẹn á tún bá yín bí bùkátà yẹn. ilé ẹ̀ ń bá gbé bùkátà yẹn kúrò. 嗯，可能。 òkè lọ́rọ̀ kan ṣá mo rí i pé àti bá bẹ́ẹ̀ ṣe jọ́ ọmọbìnrin yìí sí ìgbésí ayé yín àti dèèyàn yín àti lówó lọ́wọ́ yín ọwọ́ ọkùnrin ló wà. bí ẹ̀rọ ọkùnrin ẹ ti bìlí pé ẹ lè jẹ́ ẹ́ bọ́kùnrin ò bá ṣe fún yín ẹ ti rọra yín pin bẹ́ẹ̀ lè dèèyàn advice nìyẹn o àbí mo bí n pé láti fà ẹgbẹ́ ní mo ojú pẹ́ ojú pẹ́ rèé ni kò ní níwájú kò ní lẹ́yìn òun nìkan ni o ẹ ṣàánú ayé mi ẹ má bàa pàdé tẹ́tí gbọ́ bọ́ọ̀rẹ́ ò bá ṣe é ṣe kó ní kálukú rìn ní ẹ̀rọ tọ́tọ́. mú mi ẹ má bínú èèwọ̀ a nífẹ̀ẹ́ bá òkò òun náà dé nífẹ̀ẹ́ wa ṣàmúpà àti kékeré la ti ń bá ọ̀rẹ́ wa bọ̀ kò ní dá kí ẹ má wá lè súnmọ́ mọ́ àti pé ààrẹ ní tọ́ wa sọ́nà ni àmọ́ nísìtẹ́ ti sọ fún wa a máa change ẹ má bínú mọ́ a máa change. ẹ ṣe láǹdì àwọn ìjọ gẹ́gẹ́ bí mo ṣe sọ ọmọ mi báwo kò ṣe lè owó àtẹ̀mí àjọ ní ìdí ọkùnrin láti ṣe wá ní bẹ́ẹ̀ ni èkó ṣe wà yìí ẹ́ àdá bẹ́ẹ̀ ni tọ́jú sọ́nà wàhálà ti yín àti tàwọn òbí yín nìyẹn ṣe rí eléyìí ẹ má bà mí bà yí ẹ̀jẹ̀ ṣe ti gbọ́ wọ́n bẹ̀bẹ̀ ní o ní ìṣàkọ rárá ìtàkùn yìí ṣe. ẹ ṣe o ele mm, ilé yá ilé yá ilé yá ẹgbẹ́ bí òun á ti é un lọ́wọ́ ẹ má gbé lọ́dọ̀ pọ̀ mọ́. bí ètò rẹ̀ yìí méjèèjì tẹ̀tẹ̀ lé mi não mi lọ́jà mi ṣe wo à ń dúpẹ́ ara ẹni ọpẹ́ ní fọlọ́run báwo kò báwo wà ní ọ̀rọ̀ jàǹbẹ́. Ah, tọ́mọ̀tẹ́mi ti sọ fún mọ́mì lẹ́yìn tí kọ́ládé fún mi lówó díẹ̀ ó dẹ̀ láwọn máa bá mi fi owó díẹ̀ kún mọ́ tọ́pọ̀gbà tó dẹ̀ yà mọ́mì ní pé kò sówó mọ́ lọ́wọ́ àwọn pé kò ságbára àwọn lèmi ṣe gbọ́kàn kúrò ń bẹ̀. Ah, well um, a ti mọ̀ pé ìwà àti mọ́mì kò sí tẹ́sí fẹ́ rí owó jáàmù tẹ́lẹ̀ èmi àti mo bí n fẹ́ ṣe design láti bára já. à ń ṣe ṣe mo dúpẹ́ à ń ṣe mo rí pé tí ò bá ń ṣọpẹ́ lọ́pẹ́ ẹ̀yin méjèèjì mo bí tí mi ò bá wà báyìí ẹ máa jà fún mi báyìí ẹ tún bá mi ẹ tọ́jú mi gbogbo nǹkan tí ọ̀rẹ́ ń ṣe fúnyàn lẹ́ ń ṣe fúnyàn ẹ tọ́jú mi ẹ tún lọ bá mi gbèjà ẹ wá wò ó lẹ́yìn mú mi nìyí àti ẹ̀yin méjèèjì pẹ̀lú Kọ́ládé kò sí ẹlòmíràn nínú ayé mi kò dẹ̀ sí nǹkan náà tí màá jẹ láyé mi mi ní ẹ̀fà gbàgbé ẹ̀yin méjèèjì o mi ní ẹ̀fà ìṣègùn. You're welcome à ń dúpẹ́ ara ẹni àmọ́ bẹ́ẹ̀ àwọn náà ń wò ó níbi iṣẹ́ a máa lọ gba jamfon ìwọ wa ní ṣe ni àbí a máa lọ school wa á jókòó lé kò bójú wọn ṣòdẹ̀ rí tó bá ti di alẹ́ a máa bá mọ́ mi a máa ṣàlàyé fún wọn pé owó oògùn wa òun la kó lẹ̀ yìí o ibi tá a ti ń ṣiṣẹ́ sálárì tó ń fún wa òun la dájọ́ tá fẹ́ fún ẹ àṣeranu ah, ẹ dẹ̀ máa wò ó tẹ́lẹ̀ ni mọ́mí rẹ̀ bóyá ọmọ burúkú ni o ọmọ bá kàn ní bó ń sìn kó tẹ̀ kí n rú nǹkan bẹ́ẹ̀. àti ẹ̀ kì í ṣe ọmọ bá kàn fẹ̀tẹ̀ tẹ́lẹ̀. ẹ̀yin bẹ́yìn lẹ fẹ́ nu kó jọ yìí. pẹ̀lẹ́ múra sí. ẹ fọ́ọ̀sì mi kí n wá sí báyìí ọlá débì báyìí sí wọn kò bọ́tà sí wa a lè ti wà níbàyìí látàrọ kí ni gbogbo eléyìí náà. ẹ̀kíní ó dá wa dúró ẹ̀kejì kò àtẹ̀ǹtì wa kí ni gbogbo eléyìí náà. mi gbogbo mo ṣàlàyé gbogbo ẹ fún ẹ mo sọ fún ẹ bí nǹkan ṣe ń tẹ̀sí mi ah, ẹ dúró tún mo gbogbo tèmi kan rí fún ẹ ọwọ́ ẹ ni ti gbà náà àti ìgbà tó ti rí ni pẹ̀lú ẹ̀kọ́ kò gbé kọ́ mi mo send a message kò dáhùn kò reply owó tó promise kò máa fi mi five million naira tí mo fẹ́ fi ṣe project kò fún mi náà ó dẹ̀ ní ká bá wà bẹ̀ tó yẹ kó yẹ mú ẹwà sí ẹwà kí tó bá rí ẹ fúnra rẹ tó bá bẹ̀ mo ṣàlàyé fún obìnrin ní obìnrin méjèèjì ó ní bó ṣe máa gbọ́rọ̀ kalẹ̀ fún ó máa understand tó nà án báwo ló ṣe ń ṣe báyìí. mo ti gbọ́ ṣàbọ̀tà ah, mo tó dáhùn. má fún láti tún kó má fún. Yes. Ẹ ká sí. Kí ló ń ṣẹlẹ̀? Mo ń gbọ́. Báwo báwo ló ń ṣe ìgbà ìṣòṣe ń bínú sí i? Mo ṣe à ń bẹ́ẹ̀ tó ń mú bẹ́ẹ̀ mú bẹ́ẹ̀ torí náà òun mú àbúrò àbúrò òun ní kò sí sọ̀rọ̀ sí ọ̀kan láàrin wa. Àǹtí ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ má bínú kò sí nǹkan kan láàrin èmi àti wọn àbúrò wọn lásán ni mo jẹ́ o ṣé rí ọjọ́ tí mo pè wọ́n yẹn torí mo ní ìdòwò ni wọ́n wá pè wọ́n lórí fún lọ sọ fún mi pé àwọn wà níbi tó ti ń ṣe screenplay lèmi ṣe lọ bá wọn ẹ gbogbo nǹkan tó jọ mọ́ pé wọ́n fẹ́yàn wọ́n fẹ́yàn àwọn ò lè fàbúrò wọn ẹ ẹ má bínú ẹjọ́ nítorí ọlọ mo dẹ̀ lè wáìdì kàbí jáde kí n fi hàn kẹrí pé sọni nǹkan náà là ń jẹ àti kí n dẹ̀ pé ẹbí wa kan mo kọ́kọ́ confam mi. no problem i forgive you. Ah. but you know as men dey be now i don't feel they spend money on talking. Maybe they carry my money They give all these small small girls you get wife you get me so wetin you They find up and down you check am now You know good now. Auntie, um, no vex You know they find anything Sherry, let me ìyàwó one lé àti ẹ̀yìn wọn ò ní anybody Cause sí nobody Oh only you one and only chief mrs. you sure. ah very very sure. ẹ o bọ ìwà yìí ọmọ wa lè máa ẹ Ngozi o Ngozi o Ngozi ni o nobody else ẹyin nìkan ni ah atọ. you don do me bad now. ngọ. take care for me. ah ẹ ṣe. no enter now wetin you go chop. ah food. Uh, plenty dinner ẹ eh, so mo fẹ́ wá confam eh, date wa bóyá we are good to go ọmọ because date ẹni mo fẹ́ wá work pẹ̀lú gbogbo ọ̀dà eh, cast and crew. what date is that. Um, seventh. seventh of. upper month upper month. Mm, I think I'm fixed for that date. I will be date. Aremu or Mema? Mr. Aremu. And he has paid. Ah, I can always return that money. Ah. Me, me. <coughs> it's okay just don't mind her me really like um, by me and she ṣiṣẹ́ the director even the crew mi àwọn tó máa fẹ́ for me shine you know Or ọ̀ṣà èmi sí poster you know no mi like iṣẹ́ wọn mo ti ń rò my, pé màá yọ change now that yours have come let me just please confirm let him confirm tẹ́ bá lè sanwó àwọn take ah. out that date from Mr. Uh, eh, Aremu and Mary, fix you here. Mary, Mary, má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ah, má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Nígbà tó ń yọ eh, déètì eh, Aremu tó fẹ́ mú déètì Aremu fún mi. Kí ló ní pé tèmi náà bá sanwó ń sìn? Ò ní mú déètì mi lọ fún ẹlòmíì. Má jẹ́ àṣe bẹ́ẹ̀. Ṣẹ́fẹ̀. Aremu pè mí ó ní kí n máa rán létí pé tèmọ́. You shut up! Sorry ma. Are Are you? you? Are you? Are you? mo ti ní mo ti fẹ́ fi date yẹn mm. next date you yeah. want me to start with you mo ti book ẹ̀ fún resting. Ah. And if it is not going to be convenient for you, bóyá kẹ́ sún iṣẹ́ yín the next year. Ah no, Nelly, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀, má jẹ́ ká ṣe bóyá good to go, ìwọ náà là ń dúró de. Ẹ ṣe bí mo yóò déètì èèyàn kan fún yín sí pé kẹ́ ló dé. No, bẹ́ẹ̀ if you can even consider me and give me that next day. Eh, eh! no, Let not me... that day, the next one. Ah, ẹyin ẹyin too nice yo. The truth is, mi ìfẹ́ wà nù no, eh. Mo máa jáwọ́ padà if that is what. No, I don't have, just give me. Give, eh? kọ̀ọ̀kan tèmi. jẹ́ wo ìwọ dé tó máa ṣojú àánú nìyẹn ẹ́ wọ́n ń fojú àánú ṣe business tó bá fojú àánú ṣe business it will affect your business but when you are straight with your business when you are straight with people your business will not be affected kí ló ṣe ẹ́ náà. I am a very strict person when it comes to my professionalism. tó bá ti dọ̀rọ̀ ṣẹ́ mi mo máa ń street that is why that, that, that, is what you like in me Raj. Yeah, yes. ikú tó bá wọn yọ̀ máa wá nìyẹn everything wọ́n máa ṣe báyìí wọ́n please let me let me let me let me let me let me just try and recheck the date for you. okay so I, I will see what I can do to you. director You wá ní rule come rule. the rule is that you should please ẹ sọ fún crew yìí. àwọn crew yes your crew members. okay. call lo roll on hate ibi tó i mean i can't have a makeup artist doing all of my makeup Kabiamagba or the sound man putting in the sound for me, Komagmi. So please talk to them, okay? And do not worry. Um, let, just book with her and um, I will get back to you. Kí ló fi àwa crew member náà pè ṣé máa jáde nínú ilé òun náà ní tọ́jú ara ẹni gbogbo wa la ń ara wa dà ọ́ so everybody ló dẹ̀ mọ̀ pé òun bọ̀ wá ṣiṣẹ́ and we all take care of ourselves no that's. director eyilẹ mọra you smell nice anyway. take care bye director. okay thank you uh, no problem uh, let me get your account details so that i make payment immediately. Uh, yeah. mo ní bá okú o ìṣe òtán bá okú ìṣe òtán o iṣẹ́ ò tán. oh my goodness ẹ gbà mí náà ẹ gbà mí ẹ ṣáà wà ń bẹ̀ ẹ gbà mí ẹ gbà mí lọ́wọ́ Mary náà eh? the father if you see the way she dey disturb me say make i just send the money make i just send the money kí n send owó ṣáà ní títí mo send owó sí tọ́sí èmi ọjọ́ shoot today wey she suppose come for shoot she say she dey Abuja. what by this time. five five thirty. Mary say she dey Abuja she say uh, say she miss her flight kò tiẹ̀ sọ fún mi pé òun wà wà l'Abuja lẹ́nu èmi lọ́jọ́ iṣẹ́ kí lòun wà l'Abuja so how ah, I wan take the first the five person wey go replace her now Wait, and I dey call am I dey call am she no pick calm she just say make I send money eh say to book the date kì send owó so mo send owó sí tó ṣe ẹ wo ẹ wo ó dà mí so God. David Sherry kéèmù má tán ìlú ẹni máa blame o. Eh? yes ẹni máa blame gbogbo àjọmọ̀ yìí pé Mary bó ṣe wà yẹn ó le gan-an èèyàn tó bá pè sí tó bá pè two days ni ó gbọ́dọ̀ fi kún kó jẹ́ five days torí tí fọkàn bá wáyé kó dẹ̀ tún wẹ́lò míì tó máa substitute ẹ̀ tó máa wẹ́lò míì fún òun ló ti ṣẹlẹ̀ ń sìn kí la fẹ́ ṣe ó kò máa bàṣẹ́ ìjẹmọ́ wa lọ́wọ́. it's not my baby's fault it's my fault okay I like her movies I enjoy her movies that's why I pitched her to him. He also told me about her character, but I didn't believe. Ah, I'm oh, sorry. Bó ṣe rí nìyẹn, Mary le gan oh she can do and undo ó gan. okay what's the way forward now. nítorí pé mọ̀ pé òun ló ń sọ nígboro ló sì máa ń wo àwọn ìwà tó máa ń wù yìí. okay so what's the way forward now. Eh, eh, eh, baby which one be way forward now ọmọ ìfẹ́ báyé mi jẹ́ ni na. no no no. nǹkan tó fẹ́ ṣe nìyẹn torí gbogbo àwọn tí mo tiẹ̀ ti pè àwọn tèmi tó jẹ́ pé ah ibo ló wà sáré bá mi ṣe one sin two sin ibo ló wà gbogbo wọn ló ti gbaṣẹ́ everyone is busy so kí ni we how i wan take rectify this What i wan do now. ẹ ṣé kí mi sọ́jẹ́sì kankan now nǹkan tí mo rò pa lè ṣe rè ká mm. lọ wá kàn mi yes because a ti ní ojú nu movie yìí already a kò ní ká fi iyọ̀ díẹ̀ díẹ̀ sí torí pé òun ló ń sọ lọ́wọ́ ni but tó bá ti rí bó ṣe rí kí iyọ̀ máa lọ ja tó bá padà ja kò ní padà ṣe jẹ o oh, owó máa wọ gbó o a lot of producers ló ti dá ló ti dá ní gbèsè wọn máa máa ké ni tó bá ń pè bá máa fẹjọ́ máa sùn ẹjọ́ mo ní kí fẹjọ́ sùn ní lot tó òun lè rí nǹkan kan ṣe sí àwa náà ní jẹ́ ká yọ wá bàjẹ́. ọkọ mi bá o orí ọ̀tọ̀ kan mi. no no no no no baby ó ní point o ojú ti wà nù fíìmù already now upcoming upcoming. èmi Ògúnrónkẹ́ ọmọ Ògúnmọ́dẹ́dẹ́ ẹni ṣẹ́jú sí mi ní àná ó di òkú lẹ́ni ẹni ní kí ni mo fẹ́ ṣe mo fi ayé hàn alárì nǹkan tó ṣe ó lè mú jẹ́ nǹkan ẹyọkan lẹ̀ sún o ikú ni ikú ni. wá ó dẹ̀ lóò ṣe fíìmù òrà àti. mo sọ fún yín pé mi ò àti rí pé mo fẹ́ lọ study theatre art so màá lè máa àti bì tí. wow ṣé ìwọ̀n sílé colleagues wa mi wọn ò lè wọn ò lè ka script bó ṣe ka yìí mm-hmm. débi pé wọ́n máa wá hà báyìí tẹ̀ báyìí ti take four ọpọlọ wọn ò lè gbé wọn ò lè fogun mọ́. for èmi fúnra mi báyìí medicine ni mo study òní mo ti di oníṣirò orítàgé yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tá à ń ṣiṣẹ́ yìí náà dẹ́pọ̀ tó nìkan tí wọ́n study at the end of the day wọ́n bára wọn nídìí camera mi mọ̀ bí o máa mú mọ́ nǹkan báyìí àfihàn ọwọ́ kò mú. o tó máa ṣarúgbó inú fíìmù. mi mọ̀ bí àwọ̀ gan ti gbọ́ kí ni rí ah. yes ṣe lè gẹ̀ẹ́sì nǹkan tó study and school food and nutrition. food and nutrition. yes food and nutrition. bọ̀ báyìí àti director àti director o actually, act rí deliver lines man. oh this is a talent this is a very good talent. jọ o mọ̀ pé you opportunity to o ṣílẹ̀ fún mi kò kí n wá báyẹn kò irú opportunity tó wà yìí àwọn tó ti pẹ́ nídìí iṣẹ́ àwọn tó dàbí senior colleagues fún èmi yìí wọ́n máa wá irú opportunity báyìí wọ́n máa wọ́kọ́ fún àwọn ní rules tó yẹ pé wọ́n máa lè showcase ara wọn but at the end of the day most of them waka pass lọ́ máa rí pẹ̀lú ẹ̀bẹ̀ ẹ̀dẹ̀ ni wọ́n ní wọ́n wá rí opportunity báyìí and you said you love acting. I eh? love it. this is a very good opportunity for you. báwo kú iṣẹ́ òótọ́. jọ̀wọ́ jọ̀wọ́ a ṣe ń bẹ̀ látàárọ̀ tí kò bá jẹ́ pé mi náà ti wà stranded mi mi ó yẹ kó mọ̀ pé bí mo ṣe ń lé ẹ kiri yìí torí pé mo mọ̀ kó lè ṣe ni I would have called other people but mo rí ẹ inú mọ́tò mo wà lọ́tọ̀ yẹn tí mo rí ẹ mo ṣe ń dramatize I said this is a great talent mo dẹ̀ mọ̀ pé wàá lè ṣe torí ẹ mo ṣe ń bẹ̀ please just just consider me iṣẹ́ yẹn gan-an ní láti dá dúró ni mo iná pé mo iná matress ẹ and I know you can deliver this for me please. èmi ti gbọ́ nǹkan tẹ́ ń sọ bọ́ mo fẹ́ sáré délé báwo ló ṣe ṣé ọmọdé ni mi ni ó fẹ́ sá lọ nìyẹn náà. Ah, rárá o mi ò sá lọ àti pé mi tí mo bóyá máa bá yín ṣe àbí mi ò ní ṣe ẹ̀yin náà mọ̀ pé mo ń kiri lọ́wọ́ ó dẹ̀ dá kéèyàn gba àṣẹ lọ́wọ́ èèyàn kéèyàn tó dáwọ́lé nǹkan. ìyẹn náà dà. orí yẹn sọ but jọ náà wọn lè ní kí wọn náà má ṣe. mo ti gbọ́ ẹjọ́ kẹ́ńdé lọ àǹtí onímọ̀ ẹ ṣeun. ọmọ máa dúró díẹ̀ o. mo ti gbọ́. jọ náà tí wọ́n máa ṣe náà tí n bá ní ṣe máa padà wá. ẹ ṣe o ẹ rọ́ọ̀sán ẹ pòǹgbẹ́ o. ṣé nǹkan tí mary wá ń ṣe ṣó dáa ẹ báwo ni gbogbo yín ṣe ń ṣe báyìí gbogbo ṣí ni gbogbo yín ṣe o ah. ó ṣí lẹ́ ń ṣe náà. tẹ̀rí báyìí bí bó ṣe máa ń ṣẹlẹ̀ lílé gbogbo alẹ́ máa kó pọ̀ ẹ̀hún dẹ̀ ní àdẹ̀ nílé sàn kan pọ̀ àgbà àdẹ̀ tún gbúdọ̀ sọ̀rọ̀ ó dá bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa wo páwà kan náà wà ọ̀rà ìfúrúgbìṣẹ́ gbogbo wa ò lè rí bákan náà. tí iná bá rí omi á gbàgbé ilé tí ó fẹ́ jó tí ẹ̀tù bá rí omi á gbàgbé ariwo tí ó fẹ́ pa èmi Ògúnrónkẹ́ ọmọ Ògúnmọ́dẹ́dẹ́ gbogbo. Hey, cut it, cut it, cut it. Very, very good. That's okay. No, no, it's fine. calm down. Uh, super. very good mo like bó ṣe kọ́kọ́ gbé but you are having problems with the lines and that's fine okay maybe the pressure but calm down rántí character yẹn you understand but forget about kò focus on that character that is angry mo inú bí ẹ but to deliver it properly your lines have to be clear so that audience might understand you tó So, sọ you understand where, where, where the line now uh, what you are trying to say is okay from yes good uh, gbogbo nǹkan tí èmi Ògúnrónkẹ́ ọmọ Ògúnmọ́dẹ́dẹ́ bá ṣe ní èmi ó di àṣepé hmm? ẹ̀yin ará ìlú ayédùn ti tẹ ọ̀ka èmi ògúnrónkẹ́ ní ìrù mọ́lẹ̀ ó dẹ̀ di dandan kí ẹ rí ìjà ọ̀ka ìlú yín ó tú ojúmọ́ you understand so wà wà sọ you say the conviction you understand it has to be well Omo. so you have to show the pèsè ìlú yín ó tú ìlú yín ó tú lójúmọ́. ó okay very good your lines yes so ṣé a ti bẹ̀rẹ̀ sàn. jẹ́ ẹ ẹ tẹ́kì tẹ́kì tẹ́kì tẹ́kì lẹ́nu yẹn. road sign. so láì jẹ́ ní ọ̀bẹ gbà ń gbọ́ wá ti a máa tẹ̀lé fún un. no no no no jẹ́ kó gẹ̀tẹ̀ jẹ́ kó gẹ̀tẹ̀ rehearsal lélẹ̀ when they finish we will take it now. kúrò ń bẹ́ẹ̀ make up leave there leave there. standing by standing by. all right let's go ready action. tí iná bá rí omi á gbàgbé ilé tó fẹ́ jó tí ẹ̀tù bá rí omi á gbàgbé ariwo tí ó fẹ́ pa èmi Ògúnrónkẹ́ ọmọ Ògúnmọ́dẹ́dẹ́ gbogbo nǹkan tí n bá ṣe nílùú yìí àṣegbé ni ẹ̀yin ará ìlú ayédùn ti tẹ ọká nírù mọ́lẹ̀ ó dẹ̀ di dandan kẹ́ ẹ ríjà ọká. láti òní lọ ẹ̀yin ará ìlú ayédùn ẹ̀ tún rójú. ìlú ayédùn kò tún dùn mọ́ nítorí igbá tí ó bá fọ́ kò tún ní ṣe tò mọ́. gbogbo èyí tí a sọ lẹ́yìn ó di àṣẹ Aṣẹ́gun. Hey, eh. hey, what are you doing? Ìtàlélẹ̀ eh, náà, who is this actor? Director yín lè fà You ṣé bẹ́ẹ̀ náà lẹ́nu lè ṣe? Eh, hey, where gbẹnu sọ̀hún. Shut up, I said shut up your mouth. Ah, shut up. Very good, yeah, he's good. It's okay. Hey, oh, okay, but just. Love, shut up. Ah, what should I. Um, Itunu, I need you to be composed, okay? Right? So you take it together. Gbogbo nǹkan tá a bá ṣe lé ní, ó di very easy that's the last part last bit here. dé wa lọ good ready action. gbogbo nǹkan tí a ṣe lẹ́yìn ó di àṣẹ àṣẹ́gun. very good. ṣé mo run ẹṣẹ ni nǹkan tó bá rún ẹ ló máa ṣe ṣe ṣe ṣe ìwọ. i'm sorry ma i'm sorry ma be careful i'm sorry ma èmi ti mọ̀ pé wọ́n ló máa gbàbọ̀dẹ̀ fún mi fún mi fún mi. wọn ò lè máa bínú kéyìn náà tó máa bínú at the same time i'm sorry ma fún mi let me carry let me. Uh, carry. what is wrong with you. ẹ má bínú i'm sorry ma. Um, excuse me please sórí mi ìgbà ẹ̀ níjà mẹ́rin just give me my money owó mi ni kò fún mi padà ṣé òun mi ra ẹ̀ mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ just. Mr. Man you are shouting. I'm shouting. ò ń pariwo. ṣé ṣé ń gbọ́rọ̀ èmi ń pariwo. ṣé ariwo ló fẹ́ máa pa àbí ó fẹ́ owó ẹ̀ ṣé mo pe tẹ́lẹ̀ ẹ ẹ ni mo ń lò fún yín ó ti gbọ́ra ẹ̀ ó ti di hó o ó ti di hó o ẹ jẹ́ successful náà tẹ́lẹ̀ o àwọn àlẹ́ nílò tẹ́ fi wà successful forty five years on stage. <laughs> àwọn tó yẹ kó súnmọ́ rèé yes wait tó tó tó tó bá sọ̀rọ̀ mẹ́ẹ̀ tí bá fún ẹ ní ah, ah, is something wrong with you ah i'm sorry something wrong with you àbí wẹ́ẹ̀ lélẹ́yìn wẹ́ẹ̀ lélẹ́yìn o. mo ń bọ̀ forty five years on stage without nothing to show for Eh? mo kàn ní kí kí kí kí kí wà nínú movie ẹ no to help you Anytime you fẹ́ help ìwọ ló lọ bẹ̀ ló bẹ̀ if you don't use me tó bá lówó àwa ẹ̀ o lè blow nobody will know your name so if you want to collect your money you will talk like a gentleman you ought to be. àti ṣe ṣe ṣe ṣe ń gbọ́ ìbéèrè tó ń bí mi èlò lè mi sàn tí mo kí gbọ́ yóò kí gbà tó mọ̀ pé ó mi ò jowó kí ló tí mo ṣe gbà. ọ̀gá dé give me your account number o ní account number mi èwo ni kínkín o ní account number send o mi padà síbẹ̀ tó o bá ń gbọ́ send o kò dẹ̀ send full full amount ni kò send má send mi out send my full money to me ṣòyí pé wọ́n ló ya wèrè kí ló yẹ tó máa bẹ̀ wọ́n ẹ mọ̀ pé gbogbo múvì tẹ́ ti ń ṣe látijọ́ kò ẹ̀ là ń bẹ̀ yeah you're not a successful director. ṣé àbàmì dóhùn padà ṣe báwa tá a wà successful iná la ṣe fún yín lówó iṣẹ́ ẹ bá wa dóhùn padà náà nígbà tẹ́ ẹ ti níṣẹ́ ṣe ẹ bá mi dóhùn mi padà kó fajà náà mi bẹ́ẹ̀ jà mẹ́rì bá mi dóhùn mi padà ni mo sọ yẹn. how many movies ló ti ṣe tó wà successful rí your account number. zero one zero seven five five eight two two five seven five five eight two two five fdm mary jọ full payment gbogbo owó mi ni kó bá mi dá padà bí mo ṣe sanwó fún ẹ tó o dẹ̀ ṣiṣẹ́ yẹn bá mi dá gbogbo ẹ padà mi ìfẹ́ gbogbo fún mi half payment fún mi ní gbogbo owó mi padà. mr director if you are not careful ma sun ẹ̀wọ̀n pẹ̀lú owó ẹ kí ló ṣiṣẹ́ tó kígbe why are you shouting for crying out loud. mary èmi á sun ẹ̀wọ̀n. ó máa sun ẹ̀wọ̀n ó máa sun ẹ̀wọ̀n pẹ̀lú owó ẹ ò rírí ṣó ti gbọ́ gbọ́gbọ́n that is your money. Mary sórí nǹkan tó ṣe fún mi lé Mary sórí nǹkan tó ṣe fún mi yìí wàá jẹ ìyá wàá jẹ ìyá ẹ. kò sí kankan tó máa ṣe kò sí kankan tó máa ṣẹlẹ̀ mo ṣàwọn ọmọ tó Mary out in town èmi ní kí n ṣàánú you know I just want to use my own uh, eh, oral to to to to join your own oral to make you successful successful but irọ́ ọgọ̀ múfì yìí ó ti jáde àbí ṣé ṣẹṣẹ ṣẹṣẹ yẹn blow <laughs> wá ṣẹṣẹ yẹn blow iṣẹ́ yẹn ò blow o ò lò mí iṣẹ́ ò lè blow so get out mo ti sọ fún ẹ get out get out get out tó bá pè wá ọ bá pè wá ọ bá pè wá. ọ̀gá mi wọ́n máa pọ̀ ọ̀gá mi. bẹ́ẹ̀ni kò lè ta fún mi káàkiri sórí ìwọ gbogbo ẹni tí bá bá jà òun ló gbọ́dọ̀ máa bájà orí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ pé ni tí bá ń bá mọ́ sí ẹ̀já ó gbọ́dọ̀ bá mọ́ sí ẹ̀já ó sì mọ́tò fún mi now you are talking. ẹ rọ san ẹ pòǹgbẹ o. báwo ah, hmm. kí wà. ẹ ká sàn. Ah, ah. ọ̀rọ̀ yín ló ń sọ lọ́wọ́. ọ̀rọ̀ yín ló ń sọ. ṣùpẹ́ pé o mọ̀ pé wọ́n lògo ìlú wa ń sìn. fíìmù yìí. ajé wa ẹ̀rọ sàn ẹ́ pòǹgbẹ́ o. ọkùnrin mi àmú tí ń tẹ̀ látara ògbọ́ mi. báwo yàn ṣe ń pè mí náà nìyẹn gbogbo ẹ̀ ò tí ẹ̀ yé mi kí ló ṣe. wo sori mo bí ń pé àti ìtùnú wọn ti wà nílé yín báyìí o wọn ń dúró díẹ̀. <laughs> ilé wa àríra lálẹ́ àná. wo àlejò kan ló wá ẹ wá láti ìlú èkó ó jẹ́ ní àwọn fẹ́ rí ẹ ọ̀rẹ́ mi ó ti di star. <laughs> ọ̀rẹ́ mi ti ṣe oríire ó ti di sáà fíìmù tó ṣe tí kò tí ì jáde òkìkí fíìmù yẹn ti tọ̀ gan ṣó mọ̀ òkìkí fíìmù yẹn ti tọ̀ gan ọ̀rẹ́ ló ń sọ lọ́wọ́ ọ̀rẹ́ mi ní ìjọjà máa lọ síbẹ̀ wá lọ bá wọn wá lọ bá wọn já lọ gbọ́kàn tó fẹ́ sọ. wo já lọ já lọ já lọ bá wọn já lọ bá wọn máa bọ̀ máa bọ̀. ọ̀rẹ́ mi lọ ra àwòrán tẹ̀lé o. bá òkú bá òkú. Yeah, Alpha. Good, sir. So everything well, okay? Yes, good, sir. Uh, composed, yeah? Yes, sir. Oh, good. Ah, ah. Star Girl. The one and only Star Girl on tó ń lower. lọ́wọ́lọ́wọ́. <laughs> Ah, ah, ó pọ̀. Ó mọ̀ bá ṣe ń bọ̀, a kàn left right everywhere. In fact, gbogbo àwọn marketers tó níṣẹ́ lọ́wọ́ wa do you understand gbogbo bó ṣe ń send mi ní eh, publicity material poster poster yẹn ojú ẹ báyìí lọ gbé síbẹ̀ <laughs> i'm so proud of you you know i'm always proud of you eh? adesi ma ṣe many more things together you understand eh, eh. so torí ẹ mo ṣe mú àwọn guys mi wá these are my trusted guys you can see four of them okay so gbogbo movement ẹ mo mọ ìwọ náà o ti di celebrity nìyẹn ah yes celebrity no dey do pass this one so we náà ti dé level yẹn àdẹ̀gbọ́dọ̀ package yẹn. these are professional guys to the call. she understand kò fẹ́ jáde báyìí kò fẹ́ ṣílẹ̀kùn o ò lè ṣílẹ̀kùn fúnra ẹ̀ you are a celebrity àwọn ọlọ́mọ á ṣí fún ẹ in fact kò fẹ́ wọ toilet gan ọmọ àwọn kan wo bẹ́ẹ̀ <laughs> mo ṣeré ni but yes now security alertness ló ń pè é wọ́n máa make sure pé no because ah bó ṣe wáyé nǹkan kan gbọ́dọ̀ ṣí ẹ̀ ẹ eh, no ah, jokes apart ok ọlọ́mọ àjẹsìn kọ́ ní nǹkan òun eh, eh, lọ níbì kan wọ́n gbọ́ ta ẹ̀ àbí nǹkan lọ ṣe ẹ́ kí ló fẹ́ kí ni life tèmi fẹ́ dà ìwọ tó jẹ́ because of you I left my acting career my directing career mo gbé gbogbo ẹ̀ lẹ̀ mo ní mo fẹ́ ma manage ẹ̀ but you know they have to be with you twenty four seven ah, báwo ló ṣe ń wò báyìí báwo pé wọ́n ṣàmùbá sọ̀rọ̀ ṣé inú ẹ̀ ò dùn ni ṣé mi ò make wọ́n ṣe bí pẹ̀lú mi rùn sí ẹ why àṣé ah, mi try tó ni ṣé no dáhùn this is a luxury apartment mọ́tò tó ń lò luxury car ló ń lò ah kò sí nǹkan tó sanpo fẹ́ kó sanpo fẹ́ báyìí màmá ti sáré màmá ti gbọ̀n kiri i will get it for you so wọ́n kí ló tó fẹ́ kí n ṣe tí mi ò ṣe fún ẹ ah, mi mi mi mi like ẹ o ah má ṣe bẹ́ẹ̀ fún mi now. meet the guys okay so ẹyin guys this is Baoku of yes, course. Odu ni kò ṣe àìmọ̀fólókó yín you all know her very well okay so uh, introduce ara yín fún. orúkọ tèmi ni Tade Benson. I am Kiki Johnson. My name is Oladapo Dennis. My name is Taiwo Akiko. Down now! Ṣé wọ́n kọ́ ló ń kí ni? Ah, wọ́n wọ́n down now how are you? Nice to meet you. How are you? Nice to meet you everything. Same, same, same ó ṣe ń ṣe báyìí náà ọ̀gá ẹ̀ ṣe fẹ́ máa embarrass me kò wá òkè kí máa pariwo mọ́ ẹ̀ bí. sorry about that eh, sorry it's supposed to be a happy introduction <laughs> you know don't piss me off. <coughs> okay oya eh, oya ìwọ wọlé lọ lọ get ready ẹ mọ̀ pé iṣẹ́ wà lálẹ́ yìí location and ń lọ location. pé bọ́ọ̀dì ẹ̀ náà ẹ eh, bá kú ló ń ṣọmọ yìí. <laughs> Now, hey guys, yeah, she's a celebrity, but she's my personal project. Investment meaning, you understand? And that's why the money pay ẹ̀yin lẹ máa ṣiṣẹ́ saying, Work one time, mọ̀ pé mo you have to make sure you do it right. my money to ẹ̀ pa. Ẹni mo ti wá fẹ́ make a check in. mọ̀. You are watching her, gbogbo protection yẹn, you are watching her. You understand? Ẹ ṣe normal lo ọlá ẹ̀rẹ́ fi mí o àkùtì ẹ̀jẹ̀rì yín náà ẹ̀jẹ̀rì yín. ìgbésẹ̀ níṣòro àní ọmọ ojú wárí tó bẹ́ẹ̀ ni ohun gbogbo tó ń dọ́kọ́ ní wúrà o ọmọ ọgbẹ́fọ̀ yé gbé o. gbẹ̀mí gbẹ̀mí dé orí gbẹ̀mí dé bí rẹ̀. lọ ayẹwo àti dá ayẹwo àti dá ah! ó mọ pé mo ní máa ṣe pa. èmi máa ṣe sẹ́kẹ́tì eh? máa ma oh gàgàrà àgẹ́sẹ̀ wàgẹ̀rẹ̀ làbí pa àti sóríire. wàhálà ẹ ẹ lẹ wà wà ní ká máa wọlé bọ̀. ẹ ah. wá jèrè ah, ní sẹ́yìn lórí dára yẹn ọba mi. bàbá ṣe fẹ́ kàn mí lápá ni. ẹ dákun ṣé mo fi tipa yẹ ọ lápá ni àbí kí ló ṣe ah, bọ ẹ dúró náà ṣé mọ̀ pé ẹ ti dàgbà ẹ ti wó jùjù fún irúṣẹ́ tẹ̀ ń ṣe yìí náà ó yẹ kí wọn lè káwọn ọmọ yìí máa tọ́jú yín náà. ẹ lọ́wọ́ ọmọ ni. mo ní mo bímọ ó dà yín lẹ́ ń bá mi tọ́ ọ lọ́wọ́ ẹ̀ tẹ́ ń bá mi fún wọn lọ́yàn ẹ̀ ń bá mi tọ́ jẹ́ màbí mọ́tọ́lá lọ́wọ́ tẹ̀lẹ̀ ń bá mi tọ́nà. kí ló sọ kí ló sọ ṣé ká wọlé. ẹ wọ ẹ wọ kẹ gbàgbájú padà tí n bá là gbàyà gbogbo àyà yín tó lè fòwèrè nìyọ́ ra mọ́ ilá. bàbá ṣe mọ̀ pé àgbàyà ni. àgbà kékeré àgbà òsìlẹ̀ iná. wọ́n máa wọ́n máa ń jẹ ọpọlọ. ẹ ọpọlọ mi ń lọ àbí ẹ bẹ́ẹ̀ ni bí àwọn grandpa yín. a máa sọ fún bá òkùnkùn sàkè wọ́n ní the young person. bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi máa fi yín sórí àlàwà. ẹ kò sí wàhálà báwo kò tiẹ̀ lè kú ọlọ́mọ àjẹkẹ́yìn òkú ṣẹ́yà ni. ìgò báyìí ti ń tiwọ̀ kí ló ṣẹlẹ̀ kí àníkẹ́ sọ pé yàn pọ̀ ọ̀rẹ́. wọ́n á ẹ jọ ta làwọn lè. àwọn rifraf tí mo ní wọn láwọn ọ̀rẹ́ yín àwọn mọ̀ yín rí àwọn kìíní kan làwọn ṣe. mo ti understand mo ti understand wọ́n àǹtí ni o wọ́n àǹtí ni. wọ́n àǹtí wọ́n dé lọ́dọ̀lọ́dọ̀ ẹ kó tó àwọn ọ̀rẹ́ rẹ̀ wáyé ẹ kó tó. àwọn ọ̀rẹ́ kò ní kó tó. ẹ lè ah ọ̀gá wọn ni bodyguard. wọ́n mọ́tò mi mọ́tò sọ̀lọ́ ni gbogbo mọ́tò yìí. kí ló ṣẹlẹ̀? mo ní pé mi ò mọ̀ yín rí ẹ̀jẹ̀ ń parọ́ mọ́ mi pé mo mọ̀ yín rí ijó tẹ bá tún wá sínú ilé màá pariwo lè mọ́ yín no no báwo báwo kú má bọ̀ kílẹ̀. ẹ wá ẹ wá ọ̀rẹ́ wa ó dà pé ó dà pé kò mọ̀ wá ṣé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sí wa. báwo kú báwo kú bàbá bàbá ẹ bá mi bẹ̀ wọ ẹ bá mi bẹ̀ ọ̀rẹ́ wa bàbí ẹ lọ́kọ̀ àgbàlagbà ní báwo kú jọ báwo kú tó lé ẹ tó lé. tí o bá ṣe pé ó ní bó ti jẹ́ tó yẹ káwọn eléyìí kí wọ́n fi ẹ̀yìn alẹ́ kí wọ́n máa fi rìnrìn nígbà tí wọ́n mọ̀ pé tọ̀ ibi táwọn ń bọ̀ àwọn ọ̀dá yẹn tó wà ń bẹ̀ wọn ọ̀dá mọ̀ wọ́n wà ń wá nìsín wọ́n fẹ́ fòrú bojú àárín ọlọ́run mú wọn wọn lè gbé wọn lólóṣó bí wọ́n ti ń lọ ni o torí àtìlú wọn ti wá níbo ni wọ́n sùn ẹ sáyé àwọn alábìámọ ni wọ́n gbé lólóṣó torí èmi ò mọ báwọn ọmọ kéékèèké sí bí wọ́n ti ń tètè yára bímọ ìkan fi àyà kọlù mí báyìí ó dàbí ìgbà tí èèyàn fi rin tó fi gbá yẹn lápá ni àfi bí ìgbà tó yẹ pé kò fọmọ lọ́mú látàárọ̀ tọ́mú rẹ̀ ti wá le kókókókókó bí ẹ ti ń tọ́ jẹ̀mà lọ́wọ́ ah àwọn alábíàmọ́ ti pọ̀ ń lu iye kọ́lọ̀ máa ṣàánú èèyàn ni o. ṣé o ti sọ fún wọn. mo ti sọ fún wọn àwọn ọ̀rẹ́ mi tẹni pé ìkìlọ̀ lè yí àwọn ló dúró tì mí even jam tí mo sọ owó ẹ àwọn ló bá mi tòjọ ẹ tẹjẹ kí n padà ṣe jam yẹn náà ẹ ẹ ọmọ even tẹ́bà jẹ́ kí n fi rí àwọn ọ̀rẹ́ mi mọ́ àbí kọ́ládé ẹjọ́ torí ọlọ́run jẹ́ kí n lọ rí mọ́mì mi wọ́n nípa ara wọn ò nílùú wa ẹjọ́ ẹ máa kọ́ mi bí ọmọ ọ̀dájú. ìwọ wà ní ìgbé tó ń kí báyìí. mi jẹ́ kí lọ rí mọ́. mi ò ní kó má lọ ó ṣe wá ń sunkún lórí mọ́ mi ò lè lórí wọn náà lórí mọ́ mi ẹ ẹbí ah, ah, yàtọ̀ bí ẹni àmọ́ ṣáà mọ̀ pé bó bá ṣe bọ́ sí ojú ọ̀nà tó fẹ́ lọ rí mọ́ mi ayé ẹ bàjẹ́ nìyẹn báwo ayé ẹ ayé ẹ ń ayé ẹ yẹ tiẹ̀ ta tiẹ̀ bàjẹ́ nìyẹn lórí mọ́ mi tó bá ti bí ẹ̀ dá ìwọ lọ rí mọ́mì ah, sori okay okay o ti o ti dé àbí you have arrived o ti di star you are now a celebrity okay okay star stardom yìí ẹ eh, gbogbo ọlá gbogbo fame tó rò pé ní ó ti ń jọ lójú àbí ó rò pé ó ti jẹyàn ah báwòkù tó bá bí ẹ̀dá lọ báwòkù i swear to you tó bá fi lè bọ́ sójú ọ̀nà gbogbo ọlá tó rò pé ó ní tó ń jọ ẹ lójú màá sọ bẹ́ẹ̀ bí èmi kí ni mo sọ bẹ́ẹ̀. I was ah. Oh my God, ọmọ ọkọ tó máa ṣe fún mi ń sìn no, ẹ̀ olóòlọ́rọ̀ gbọ́ àmì olóòlọ́rọ̀ gbọ́ bọ́ṣọ ẹ̀ fún mi. mi lè bọ́ṣọ mi nípa àjáde mi nípa àjáde tẹ́lẹ̀ àjáde mọ́ bọ́ṣọ ẹ̀ wọ́n ní kò bọ́ṣọ fún mi. for me. Oh, the chicken. Yeah, yeah. Hey! Hey! Get out! Get the fuck out! Get out! èmi náà kúkú fi ọlá bá òkú tọrọ bí ìwọ ṣe fi tọrọ àkọ easy o nínú award twelve kéèyàn dẹ̀ kó dẹ̀ gba award seven ẹ wo àsìkò ẹ ló wà àdúrà tí mo kàn bá gbà ni pé kí ọlọ́run fún ní ẹ̀mí gidi. àmín àmín. ṣó tiẹ̀ wá rí ọmọ nǹkan tẹ̀mí wá láìkì jù lára ẹ̀ ni pé ó láṣọ ah. ó tún mọ̀ra mú ah. ó wá tún lówó lọ́wọ́ ah. àdúrà tẹ̀mí wá ń gbà fún ni pé kó má ní ẹ̀mí ìgbéraga. Hmm. kò lè ní because nígbà tẹ̀mí kì ó dá mi lóhùn tẹ̀mí tiẹ̀ sẹ́ẹ̀tì pé ó máa ṣe báyìí ṣùgbọ́n ìgbà tí mo kì í dá mi lóhùn náà mà kò ní gbéraga má parọ́ fún yín o mo kò ah. jẹ́ o. àjẹ́ pé ẹ̀mí ìgbéraga ò gbé wọ̀nyí ni ah, ó dáńgbà náà o àwa náà fi irú ẹ̀ tọrọ o. fi irú ẹ̀ tọrọ o. Hmm. mi ìfẹ́ kó dàbí pé inú ń bí mi so mo fẹ́ ká jọ sọ̀rọ̀ of course as talent manager ṣó yà wèrè. Uh, mo try láti pè yín bọ nọ́mbà yín ò lẹ́lẹ́bí náà bí èmi. ṣé wọn bá wèrè ni òun lè fi dá kémi lọ kémi pè lọ bí èmi if you are not mad ìwọ máa sọ bẹ́ẹ̀ fèmí ìgbà tí ìgbà tí nọ́mbà mi ò lọ́kọ́ kí ló ń gbé lọ fọwọ́ yẹn. dámi lọ́wọ́. ẹ ẹ eh, eh, má bínú. kí má bínú ṣé o mọ̀ pé nǹkan tó máa ń ṣe all the time yẹn wàá ṣe nǹkan àgọ̀ nǹkan tó mọ̀ kó máa bí mi nú because mọ̀ pé wàá sọ fún mi pé ah ní pé kí n má bínú wàá bẹ̀rẹ̀ sí máa bẹ̀bẹ̀ kí ló kí ló ń bẹ̀ mí fún sí kí ló ń bẹ̀ mí fún. ẹ má bínú. kí ló lọ síbẹ̀ fún òkè wa lọ síbẹ̀ tán wọ́n fún ẹ láwọ́d ìwọ́n ń feel on top of the world ìwọ́n ń feel on top of the world o ní ẹ ẹ I thank God oh my prayers my pray orí orí orí orí ẹ ti dàrú your prayers ok prayers ẹ ló gbẹ débi tó wà yé àbí pẹ́ẹ́sẹ̀ kó má tiẹ̀ lè dárúkọ mánéjà ẹ̀ kó má tiẹ̀ lè kì mí fún wọ́ọ̀sì. mo dárúkọ yìí mo ní eh, oh, eh, oh, kábà mi appreciate manager mi ọkọ ṣe yìí. ok o mọ̀ pé mánéjà ni bàbá àti ìyá tèmi sọ mí àbí mánéjà ni mò ń jẹ́ mi lórúkọ kó má lè yìn mí kó má lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé without me you are nothing kó wọ́n lè wá sọ fún wọn pé ó ní ipa tí mo ti kọ́ ní life wẹ̀ ẹ pé without without this Seyi guy is my all in all. He made it possible. He gave me my, he gave me, I fucking gave you your, your, your, your, your, your breakthrough. I'm sorry. I'm sorry. I'm a jargon. I'm a ja, seriously. Ah, kò make any sense now. Mo wà bẹ́ẹ̀, mo wà bẹ́ẹ̀, mo mọ èmi, màmá sáré kiri, màmá ṣe, màmá wá rose fún ẹ so that you can be doing better. Mama lọ what award me? Oh, o ò tún lè fún mi I, I, I, paid my dues man. Give me my accolades báwo kú bí jẹ́ kó rí ẹ pé o. hello chief <clears throat> yes sir <laughs> fine sir ẹ má bínú ẹ má bínú sir ẹ mo busy gan ni i been very busy ẹ òun náà ni ò jẹ́ kí n lè pick call yín ẹ má bínú sir no everything is fine everything is going well <laughs> gbogbo ẹ wà okay yeah. okay ah no mi gbàgbé mo rí five million naira yẹn bàbá mi <laughs> mi gbàgbé mi gbàgbé ẹ má wọ everything máa set lálẹ́ mo wà fún yín all right thank you so much. ẹ sórí nísìnyí àwọn iṣẹ́ gidi ló ń wọlé yẹn tó tí wọ́n máa jẹ́ kí wọ́n máa bínú ó yá ó yá lọ wá mú ilé díẹ̀ sí i kò get ready fún mi sìn máa jáde lálẹ́ yìí. mo ti mọ bí tẹ́ mú mi lọ mí ṣaṣẹ́wó kí sọ. mi ò sọ kókó. mo rò bí àwọn olùkọ́ tó sọ nǹkan ni. kí ló ń ṣe mo láfẹ́ jáde ní trip lálẹ́ yìí kí ló ń ṣe. Ah, I'm not surprised. Eh. Ọmọ pa ayé ní kàkọ́ àwọn èèyàn le gan-an ìwà ṣe ṣe ṣe ṣe ṣe fún wọn àmọ́ wọn lálẹ́ rántí ẹ̀. because báwo ni báòkù ṣe máa lọ ṣe interview tó dẹ̀ máa sọ pé ok hard work ló gbóhùn débi tó wà yẹn kó má lè fún mi lẹ́ni accolade kó má lè sọ pé ah ok o manager òun o ṣèyí o ló ṣe gbá o ló ṣàwo i picked her up from the trenches trenches lọmọ yìí wá she was nothing. mo mọ mo mọ i know. o oh, kò yẹ kò yẹ ẹsẹ kò sí anybody tó mọ báòkù èmi mo rí talent ibi tó ti ń ṣe nǹkan mo wò wọn ò pé tá a bá mọ̀mọ́ yìí tá a bá mọ̀ òde tá a bá pákéjì kó wá ṣiṣẹ́ ọlọ́run ẹ̀ ṣe nìyẹn ó ṣiṣẹ́ yẹn gbogbo ayé dẹ̀ ti mọ̀ ó ti wá ti di mega superstar ṣe àwa la wá dé èmi ni mo di prayer ní pé prayer ló gbóhùn dé ṣé prayer lórúkọ tèmi àbí side work ni mo jẹ́ òun gbọ́ báwo lóhun ní vision jọ vision ẹni tó ń tọ̀sán ó gbọ́sọ̀ ó ń rán sọ kiri ní ibi churches ṣé ó wà lóhùn ní vision lẹ́yìn tí mi help build build ẹ̀. Mm, ṣòyí ṣòyí níbi tọ́rọ̀ dé yìí ó máa ní sùúrù ni o èmi dẹ̀ fẹ́ kó wá very diplomatic nípa gbogbo kínní ah, bẹ́ẹ̀ ni okun òkín wó ruru ká wàá ruru as a matter of fact ṣúrí téèyàn méjì bá wà tó bá jọ ń ṣe tí wọ́n dẹ̀ ní lọ síwájú kò sí kírun nǹkan báyìí máa ṣẹlẹ̀ ṣé yí mo ti mọ̀ ẹ́ ti pẹ́ náà mo mọ bó ṣe wà tẹ́lẹ̀ ṣùgbọ́n ọmọ tó ń wò yìí ọmọ bá òkò yìí àfi tí mo bá máa parọ́ tán ẹnìkan lóko lucky charm ẹ yẹn yes mi ì lè parọ́ fún ẹ because kó tó dé pé òun manage ọmọ yìí mo mọ bó ṣe rí náà mo mọ bó ṣe tó lẹ́yìn ìgbà tó bẹ̀rẹ̀ sí ní manage ọmọ yìí ní millions wà count ẹ̀ náà i know mo mọ nǹkan tó tó ń sìn yìí ká má parọ́ tán ra wa sórí ọmọ yìí ó yẹ kó máa kúnlẹ̀ kó máa bọ́ ni gbàgbé pé kò àkúnlẹ̀ jẹ́. wálé wálé wálé ó ti tó ó ti tó ó ti tó ó ti tó ó ti tó ah ah wálé stop now. Wale. Mm. Wale. Wọ́n dá ẹ lóhùn náà. if nobody say my guy wọ́n mọ nǹkan tí wọ́n sọ How does my ló ṣe máa bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀? Báwo ló ṣe máa sọ fún So so ó yẹ kí mi máa bọ̀ bá òkú? Ṣé o ń gbọ́ make sense fún ẹ? Báwo ọmọ tèmi ọmọ tèmi gbé débi tó wà? Without me she's nothing. Ṣé yìí máa ní sùúrù? Káyọ̀ jàre àwọn stop stop stop. Wale Wale stop am sef. Stop am go fi ah. No be so Wale no be so you said. Ah. Sure, okay. Oh, okay. Hello, everybody. See my advanced friend. Ah, hi, everyone. Hi, everyone. Ah, it's oh, looking good. Oh, I'm here. I'm here. ah, I want to watch your live video. You poor. Ah, hi, baby. How are you? Okay, say hello to everybody. ah, ti pẹ́ sọ wípé o ti pẹ́ sọ Hi guys. Ọkọ mi tẹ wá ń bẹ̀rẹ̀ lójoojúmọ́ ọ̀rẹ́ rí lọ́fẹ̀ẹ́ lọ́fọ̀ yìí o. Ẹ wo ẹ jẹ́ kí mi máa disturb ẹ̀yin méjèèjì ẹ jẹ́ kí mi máa lọ sí ọ̀dọ̀ tèmi. Ókè ókè ókè ó ra eṣi bàbá ìsìn ọ̀tí. Hi guys bye bye bye uh-huh, bye. He's leaving <laughs> now. Yes uh-huh. eh, ṣe ṣe ìjọ máa gbàgbé ẹlẹ́fun yẹn. Ẹ ẹ kò sọ wàrà máa ṣe ìbọ̀sẹ̀. All right all right ọ̀rẹ́ mi all right all right. Ó dàárọ̀. ẹ má bínú ẹ má bínú ẹyẹ tèmi ẹ mọ owó tó ṣẹlẹ̀ ṣe rí ọkọ mi wà lè máa ń pọ̀ gan wàhálà tó máa ń ṣe ó ti pọ̀ gan ó lè jẹ́ pé ti rù ú ẹ má bínú má bá yín gbé wá lọ́jọ́ mi ṣe ti Uncle Ben I sight you ah títí kan di ó <laughs> Ah, official visa bà mí ègbè bọ́ǹsì of life àbọ̀ <laughs> ah, pé ẹ ṣe gíwèwé ẹ ṣe gíwèwé ẹ ṣe gíwèwé fún wa ẹ ṣe gíwèwé. Ah, ẹ máa sọ fún wọn tí ó fi ẹni ká wọn lọ gbé wọlé ah, ẹ̀yin dé ní ọmọ ìyáàbí lálẹ́ ẹ̀kọ́ kúkú yé o. mi ò lè eh. láti dé ìgbésẹ̀ níṣòro àní ọmọ ojú wa rí tó bẹ́ẹ̀ni ohun gbogbo tó ń dọ́kọ́ ní wúrà o ọmọ ọgbẹ́fọ́ yé gbé o. gbèmí gbèmí. ta ló wà ń bẹ̀ à ń bọ̀ ajíkanlé ẹ̀ka alẹ́ ńlẹ́ o ẹ pẹ̀lẹ́ wọlé ẹ pẹ̀lẹ́.

bẹ́ẹ̀ tí ń bẹ́ ẹ máa bẹ́ sẹ́nu kú ni mo sọ bẹ́ẹ̀ um, no no um, no no no rárá kò rí bẹ́ẹ̀ sà nǹkan tó ṣẹlẹ̀ ni pé um, báwo kò ni mo wá rí. iṣẹ́ ọ̀tán. and it is very important kí ìgbà tó wá di pé mo rò bóyá ọ̀sán yẹn ṣe mọ̀ káwọn èèyàn máa ń wá around and everything mo hmm. ṣe ni kí n wá bá yín. kẹfùrú wá lè sẹ̀lẹ́bù tẹ́lẹ̀ bóyá kèmi àti yín lè sọ̀rọ̀ bí ẹ̀gbọ́n sàbúrò hmm. ẹ̀ṣẹ̀ understand nǹkan tí bá dẹ̀ lè ṣe fún yín bóyá kí n iná mi dọ̀bẹ ti wá wà ní kò sí wàhálà èmi nìkan kọ́ ló wà kù náà lé o bẹ́ẹ̀ ṣe fa lẹ́wà ni àkọ́kọ́ láwọn gòdògòdó mẹ́rin kan a ní wọn náà lé àwa láwọn ọmọbìnrin náà bíi mẹ́ta àwa ní èèyàn bíi méjì mìtọ́ ẹ pé ìbọn làwọn ń gbé kọjá gbogbo orígun tó wà náà lè yàtọ̀ sẹ́mi tẹ́mi kàn sí gètè mi ń tì àwọn náà ni wọ́n wá sọ fún pé tọ̀ gbogbo gbà yòówù tẹ́ni tí ó nírùngbọ̀n yìí tó bá tún ti wá o àgàgà tó bá wá falẹ́ wá kí wọ́n á pa wọn tí wọ́n bá ti wá pa wọn kò sí wàhálà kọ́ládé àbíkẹ́ pé orúkọ yín. Um, yes. kọ́ládé pé tí bá ń jẹ́ kọ́ládé kí n tètè máa bọ̀ láti rí òkè báyìí làwọn ti dà májínẹ́ẹ̀tì méjì pọ́kà pọ́kà ó kú ni kò jù bẹ́ẹ̀ lọ. ṣẹ́rí ó dà pé ẹ get mi ẹ jẹ́ kí n ṣáà láti explain fún mi ṣẹ́rí èmi àti ẹ̀ka sọ̀rọ̀ lọ́kùnrin sọ́kùnrin mm-hmm. girlfriend mi ni bí yòókù mm-hmm. dẹ̀ nífẹ̀ẹ́ gan mm-hmm. ẹ̀yin ẹ̀kọ́ sọ fún pé um, kọ́ládé ni kẹ̀ kó wà hmm. bí kò bá kàn jẹ́ thirty seconds hmm. kémi àtẹ̀kàn tiẹ̀ fojú kanra ó ní hmm. nǹkan tó fẹ́ bá sọ ṣẹ̀dẹ̀ rí mo rí pé um, ẹ jẹ́ ọkùnrin àjọjọkùnrin sọkùnrin kájọ discuss whatever tẹ bá fẹ́ kí n fún yín ẹ kàn jẹ́ kí n kàn tiẹ̀ rí mi ò ní take time rárá. ẹ ti ṣe kí ló fẹ́ yín láti dájú pé ọkùnrin sọkùnrin lèmi àti torí pé mo wọ àǹkárá mo wọ ṣòkòtò sí àìmọ̀ iye èèyàn tó yẹ pé bàǹkárá ti wà lọ́rùn bíi ṣòkòtò nǹkan mi ló wà láyà mi ló wà lábẹ́ mi tẹ́yìn ọmọ àwọn bọ̀bí tó risk ńkọ́ sẹ́yìn ọkùnrin sóbìnrin lẹ́ẹ̀pẹ̀ wọn bẹ́ẹ̀ lẹ mọ̀ pé mi náà risk à tẹ́ ẹ pera yín ní èmi àti ń jọkùnrin sọkùnrin níbo mo ti jọkùnrin sọkùnrin pẹ̀lú yín. ẹ mọ nǹkan ẹ ti yẹ ká bí yẹn ti sẹ́gbẹ̀ẹ́ hmm. kò bá kàn jẹ́ five seconds kí nǹkan tí ẹ fojú kàn kó rí mi hmm. anything tẹ́ bá fẹ́. ẹ fún mi kò sí wàhálà ẹ fojú kàn kò sí wàhálà ẹ̀yẹn dó ẹ jẹ́ lọ pa àwọn bàbá ń bọ̀ wá ẹ̀ ẹ̀ ń tó tiẹ̀ ní kí wọ́n á pòun tẹ́ bá ti wà ní kò lè ní jùbọn àbọ̀tà bíi mẹ́rin lọ wọ́n kàn láti òkèrè state kọ́ládé àbí ẹ kọ́lá lọ ọ̀ràn ni kò sí wàhálà dóńbẹ̀ má lọ má lọ má lọ ẹ jẹ́ kẹ́hìn tí ó fún ọ ní kú wà èbí wọ́n fẹ́ fẹ́ mi lónìí èèyàn tí ó fún ọ ní kú náà ń bọ̀ dóńbẹ̀ ń bọ̀ o má lọ o. I wanna be free, like a bird up in the sky. I wanna be free. I wanna be free. See, I wanna be free like a bird up in the sky. Oh, I wanna be free. I wanna be free. Ani òjò tó pàjẹ́ lóru, mo délé ta ló fẹ́ ro fún òhùn. Ẹni máa délé máa rò, máa rò gidi gan I wanna be free like a bird up in the sky. Like a bird. I wanna be free in the sky. I wanna Madam. I ah. Ma, thank you. Madam now, ó ti sọ fún yín time without number pé kẹ́ má máa ké mọ́ ẹ máa fẹ́ kún ìṣera yín léṣe o. kò sí nǹkan kan nǹkan fẹ́ sí mi lójú ni. ẹ mo bá yín ṣe tíì so bóyá kẹ ẹ. ṣé wọ́n ti arrange àwọn aṣọ tá à ń kó lọ location. wọ́n ti arrange àwọn bàtà yẹn àti báàgì yẹn náà. tí ì rárá náà. màá mú lẹ́tà. Um, àwọn télọ̀ tí a fún last time yẹn wọ́n ti deliver fún wa lọ́sàn-án yìí. àwọn aṣọ tí mánìjà ní kò kó wa. àwọn aṣọ tí a kó fún Tókẹ́ exclusive fabric. ní last week yẹn wọ́n ti gbé wa wọ́n ti deliver yìí. Okay. Mama check in later. like a bird. I wanna be free in the sky. I wanna be free. Yeah, yeah, don't fool. I wanna be <sighs> free. Yeah, yeah, don't fool. Like a bird up in like sky. Like a bird up in the I sky. I want to be free. I wanna be free. Go, báwo kù ṣó fẹ́ bí ni dámi náà mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ṣó fẹ́ bí ni. Ah, èmi ò lè ṣẹ́yìn o àmú ah, ti ṣẹ́yìn fún mẹ́yìn fún yẹn tó wá ní pé kí lọ ṣe lè. hello hello ma are you mad o ti o ti o ti ṣẹ́yìn ṣẹ́yìn mẹ́rin fún mi ìgbà tó ṣẹ́yìn mẹ́rin kọ́ àwọn ẹgbẹ́ kan ló ń ṣẹ́ mẹ́wàá ni oh yes àwọn mi ń ṣe twenty ah you must be mad wọ́n wá ṣe o kò sí nǹkan tó fẹ́ bá mi sọ ok èmi bí ẹ ò fẹ́ ṣe. Eh, èmi ò lè ṣe ọ mo ṣàní gbé kẹlò kọ́ńdọ̀m. ṣé ṣé ń gbọ́ wèrè ṣé ń gbá sí wí kémi máa lo kọ́ńdọ̀m àti mad. ṣé báwo ló ṣe máa sọ irú ẹ̀ fún fún groma pẹ̀lú nǹkan tẹ́mi ti fi life mi ṣe pẹ̀lú bí tẹ́mi bá life dé kì í máa lo kọ́ńdọ̀m irú ọkùnrin wo ló ní àlùbáríkà bíi tàwa yìí tó ń lo kọ́ńdọ̀m kò kì í fẹ́ pọ́ síìtì ra kémi máa la pẹ̀lú láìlọ́ọ̀nù orí ẹ̀ ò pé look look let me tell you something mo ti book appointment pẹ̀lú doctor Kiki, àti ọlá wọn máa gbé e lọ sí eh, hospital wàá dẹ̀ ṣeun yẹn wọn ò dẹ̀ bí ẹ̀ dákú bá wọn jiyàn now that aside jọ̀wọ́n torí ọlọ́run bá òkú kí ni meaning stupid and disgusting picture tó lọ eh, tó lọ sá sórí instagram yẹn ẹ mọ́ ló mo ti sọ fún ẹ pé kó wọ́n lọ post lọ́wọ́ picture ìdọ̀tí yẹn sórí instagram. ẹ eh, ṣe bí mo ní mo ní mo ní mo ní account kan tó bá dẹ̀ wù mí mo lè post bẹ́ẹ̀ mo ní kí n máa. ok nísìnyí wọn lo account you see life lọ́jọ́ kìíní àná tó ń tọ ọ̀sán kiri ṣe o ní o mọ nǹkan tó ń jẹ́ wọ́n gbà yẹn àmọ́ nísìnyí o ti ní wọ́ wọ́n dẹ̀ sọ fún mi wọ́n sọ fún mi pé aláìmoore ni wọ́n mọ kìíní ìmọ̀ àyà mo ní ìrọ̀lẹ́ pé the girl I see in you I see potential you be a good girl bóyá ìfẹ́ máa ṣe eré àbí òfin máa gbọ́rọ̀ mọ́ àbí o ti rí rẹ tán no problem wà bẹ́ẹ̀ mi náà lè wà láì wà bá mi lè. ẹni ohun gbogbo tó lọ́kọ́ ni wúrà o àmọ́ ọgbẹ́ fòye gbé o gbèmí gbèmí dé orí gbèmí dé. ìgbà ayé rẹ lóore o ọmọ ọgbọ́n. wọn ò jẹ́ kó rí. wọn ò jẹ́ kí n rí o gate man ní pé kí n tó lè rí bá òkú pé màá ní láti book appointment and not even that wọ́n ní pọ́ màá ní láti fún mi ní code kí n tó lè rí bá òkú. access code ṣé access ní code okay. zenith code. mo mean pé um, access card be um, like a sort of entry pé òun náà máa fún mi tó máa fi jẹ́ kí n gain access entry sí olóyè. sí ọ̀dọ̀ báwòkù bẹ́ẹ̀ ni ìyẹn báwòkù ah. ah, ah, ẹ máa gbà mí kẹ̀ mm. ṣé báwòkù ti ní star táwọn Messi àti Ronaldo ni because kò yé mi àwọn Messi àti Ronaldo gan ah ní ìdí pin ah ní ìdí access gangan láti rí àwọn bọ́ìsì. tí mo ṣe rí nìyẹn o honestly ara mọ́ mi ò dẹ̀ yá gan because gba tí mo lọ sílé wọn lánàá bí wọ́n ṣe ń ṣe ojú mi ò gbà mo dẹ̀ ráwọn ọ̀rẹ́ ń bẹ àwọn ọ̀rẹ́ sọ pé ẹ̀gbà táwọn náà rí bí mọ̀mọ́ ṣe ń ṣe àwọn nídà ti lọ sílé wọn wọ́n ní bá òkúra àwọn bò sọ pé òun ò mà wọ́n rí. tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni. ojú bẹ́ẹ̀ lọ èmi ṣe wá rèé pé ah, because bí mọ̀mọ́ ẹ̀ ṣe wà yẹn òun lọ́ṣà ń tẹnu mọ́ pé àfi táwọn bá rí àfi táwọn bá rí àfi táwọn bá rí wo làwọn tó lè lálàáfíà lára àwọn tó lè yà ọ̀ mánú kéè jẹ́ kí èmi náà lọ try luck mi kí n lọ síbẹ̀ òun ló jẹ́ kí n lọ àfìgbà tí mo dẹ̀ débẹ̀ tí ò jẹ́ kí n rí so ẹ̀dẹ̀ mọ̀ I was really heartbroken because ẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́ ọmọ yẹn gan so gbogbo ẹ ṣe wá rí báyìí I don't understand báwo kù ló wá di nǹkan tí mi wà ní access. báwo kù báwo kù owó máa jọ ọmọ àlè o wọ́n ti sọ náà wọ́n ní téèyàn bá lówó lọ́wọ́ ìwọ oníwà ló máa ń wù so owó ti dọ́wọ́ báwo kù ń sìn ó ti gbàgbé ilé. Ah, báwo wá dẹni tí a máa máa fi access àbá a máa máa gba pin ká tó lè rí àwọn yẹ kó stop ẹ̀ náà kò yẹ kó máa hurúwà wèrè bẹ́ẹ̀ yẹn àwọn tó ní ìdí pin gidi gan wọn ti fún wọn ká tó wá sọ òun àbórí ẹ̀ yìí ni àwọn ìsẹ̀dì gan tó ẹ kọ́ sẹ́ndì pin sí wọn ti sẹ́ndì ẹ̀ bá wọn ti sẹ́ndì ẹ̀ so kí ni gbogbo yẹn ké eh, bá o kù. ẹ̀gbọ́n mo eré nìyẹn o um, honestly. àjọ máa débẹ̀ àjọ máa ká máa. alájọ máa tí n bá ti débẹ̀ gẹ̀pá tó sọ̀rọ̀ yẹn fún ẹ kó rí mi báyìí kó sọ face to face. ọba yẹn máa ya wèrè. jẹ́ ká débẹ̀ kò lè ya wèrè tó máa lu. àṣẹ bàjọ́ máa débẹ̀ jẹ́ ká jọ débẹ̀. picture ah. call a responsible lady a responsible. hello how are you. good afternoon. good afternoon what's your name. Jùmọ̀kẹ́, where are you calling from? calling from? mo bẹ mi jáde owó ìwé ọdún ọkọ ìfọ̀ṣẹ́ mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní ìdẹ́ni ìwé àkọ́bí òwúwọ́ ìwé wọlé kọ́ pè ní àkọ́lẹ́fọ̀ kò ní báwo ní ìtí pè mí ìtí bẹ̀rẹ̀ má bínú má bínú má bá mi lò júmi ó jẹ́ ọmọ tó ṣẹlẹ̀ ní pé ṣùgbọ́n tó bá láti kò ọdún ẹ̀ sí lọ́nà máa pè padà call you back please i'm sorry okay má bínú lè lẹ́nu má bínú ó ti má bínú júmi are you Christian or Muslim? Jimmy wọ́n ṣe mú bọ̀ mú bọ̀ mú bọ̀ Jimmy wàá pè padà bí ọ̀dọ̀ máa ń bá mi ní ọjọ́ náà. Ee dadi ee dadi ẹ má bínú ẹ mọ̀ pé láìfù yẹn mo ṣe láìfù náà. Ah, iṣẹ́ ẹ nìyẹn. Ah, mo wojú ìkẹ́ fi ọwọ́ ta ọkọ tó ń sọ rèé àmì mo ti mojú inú òun. stargate wá rèé. ee ee ee mobi star mo bá mobi ee ee mo gbé mo ah ah. Yeah. ni so ara nǹkan tí mo fi wá náà she is the latest celebrity in town okay ìwọ náà o the new platform tí buy ayé love táwọn èèyàn connect tán ṣe which is very good gbogbo wa là ń kí ẹ̀ ń pé wọ́n ṣiṣẹ́ takuntakun <laughs> so eh, ọ̀rọ̀ ẹ̀ ló gbé mi wá at least eh, nínú gbogbo àwọn tó wà ní platform ẹ̀ tàbá rí kan nínú àwọn babaláyé yẹn tó tẹ̀lé gbé bí fifty million tí fifty million bá wá pọ̀ tó bá tẹ̀ jẹ́ bí thirty million tó máa gbélẹ̀ fáwọn máa mọ̀ don um, um, let me handle this eh. mo mọ èmi mọ bí tí mò ń bọ̀rọ̀ lọ ó yẹ so tó jẹ́ pé ó máa mingle and shield òun náà máa ṣe dáadáa olóṣó tẹ́lifí wọn ṣolóṣó. kí ló ń ṣe kí ló mean by olóṣó what's the ṣé báwo lè yẹn ṣe sound. okay okay runs runs get. stop that now èwo ni runs ni pé kò rí babaláyé kan tó máa tọ́jú ẹ̀ ìwọ̀n ìwọ̀n síbẹ̀ ṣé mi ti sọ ọ̀rọ̀ aṣẹ́wó ń sìn nǹkan tó ń pè lóṣù nìyẹn. rọ́ọ̀sì nìyẹn rọ́ọ̀sì lẹ́yìn fi wọ́n ṣe yẹn. Oh, ṣọmọ tó fún àwọn celebrity ṣe rọ́ọ̀sì ni. kí ló ń ṣe kí ló ń ṣe ẹ̀ náà máa yọ mú mọ́ ẹ kó já náà ìwọ ni pé transactional girl ọ̀hún fi ṣe i'm say fine tó bá tẹ̀ jẹ́ àwọn honourable yẹn tó jẹ́ oní ten million oní five million oye stop that now báwo i know what i'm doing ah kàrí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ah, gbogbo project gbogbo big kini gbogbo um, connection everything that ibi irú nǹkan báyìí láti máa máa get ẹ̀ now kí ló ń ṣe ẹ́ ah, nǹkan tí mo dẹ̀ ń sọ nìyẹn àwọn bàbá yẹn irú àwọn tó ń hot lọ́wọ́lọ́wọ́ tó ṣẹ̀ṣẹ̀ dé lọ́ máa ń love tọ́mú tó mọ̀ pé ẹ ń pé fresh meat nobody don touch them kọ́ tó like nìyẹn. ara ah, ah, ti yé mi dájú ó ṣe yé mi ló ṣe yé mi ló ṣe yé mi ló ṣe yé mi ẹ má bínú ẹ má bínú ẹ ti bínú àbí ẹ má bínú ẹ mọ̀ tó ṣẹlẹ̀ eh. ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe rí mi tọ́ba ń pè ọ́ ní CEO kò yí sí o ṣẹlẹ̀ ti máa ń ṣe hook up mi hook up mi ò kì í ṣe pé pay as go gbé máa fòbí lè ṣe aṣẹ́wó. fàṣẹwó náà aṣẹ́wó lẹ̀ kí ló ń ṣe ẹ́ máa yìí mo ń sọ̀rọ̀ pé àwọn èèyàn ń bára wọn ṣe friendship ó gbé ó wá ó lọ sínú yàrá for a night wọ́n dẹ̀ fáwọn alówó nǹkan tó bá ṣe nu yàrá kò kàn wá. kọ́kọ́ wọlú kọ́kọ́ wọlú rúùmù kọ́ lè bọ́ta padà kọ́kọ́ kó fún ọkọ́ máa bọ́ta. ẹni tí tó bá ṣe kò kàn wá. n kọ́pù ní one star line ẹ sọ yẹn one star line ẹ sọ yẹn ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ní gbé ẹ mọ̀ tó máa ṣe é sí ní gbé ẹ má wọrí báwọn ti máa ṣe sí ojú kan tá a máa sọ báyìí à ń sọ ẹ létà sí gbọ́ a máa sọ a máa sọ ẹ ní báwo kù. ẹ ẹ wọ́n sọ àwọn. ọgbẹ́ ẹnu sọ̀rọ̀ jẹ́ owó ṣe ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ wípé o tún ní one star night o fẹ́ ní one night star ló ní one star night. mi ò kó mi gbó ìwò ẹ sábà kó mi gbó ìwò dáàdi ẹ wọ́n kó mi gbó ìwò. gbogbo ẹgbàá mi ọmọ fà sẹ̀lẹ̀ bí ti ṣàṣẹ́wó ọmọ sẹ̀lẹ̀ bí ti máa ṣàṣẹ́wó ọmọ tó yẹ ẹ mọ̀ sí ká gbé dání o ẹ mọ̀ sí wẹ̀lẹ́ o bí sàtẹ́wò bí sàtẹ́wò ṣe náà ti gbé o. àníyàn mọ ojú wa rí tó bẹ́ẹ̀ ni ohun gbogbo tó ń dọ́kọ́ ní wúrà o àmọ́ gbẹ́fọ̀ yé gbé o. kó sàyè rè torí bẹ́ẹ̀ bá a kú tán o ẹ̀ẹ́dọ̀rọ̀ àwídúnwí ọmọ ẹ̀dá àádọ́rọ̀ ọ̀hún àádọ́rọ̀ àwídúnwí o wọn gbogbo yìí ilẹ̀ wọn yé ọmọ sọ ló sọ. Yeah, I'm fine. ṣíṣe náà mo rẹ̀ rí òun ní. I love your movies. <laughs> thank you, thank you. thank you, sir. mi ò mú fòònù àyè sẹ́yìn what's going on babe ṣé bó ṣe ń wọ yìí for the past three months a ti ń sọ̀rọ̀ kò fẹ́ kí n róhun ìlú ẹ̀ṣẹ̀ aláwọ̀ mi fẹ́ kí n róhun kò máa ń gé mi báyìí <laughs> i'm happy to see you finally babe. i'm happy to see you too. you actually look more pretty in person. wow thank you. Um, ìgbà wo lẹ fẹ́ máa lọ báyìí. àwọn ah. àbíṣe ṣé ò lè mi ni mo ṣe dé nìyẹn. no mo mo mọ à ń lọ location ìgbà tó fi pè mí pò wá ń ta ni. no ah, má jẹ́ kó lọ bá yẹn bébí sí um, jẹ́ kí n kọ́kọ́ gbé ẹ jáde náà yẹn lọ fún entry tí wọ́n understand èmi ò bínú kò jẹ́ kí n wọlé àná àná máa ń bọ̀ jẹ́ n gbé lọ sí wọn forest. mo ní àwọn tí wọ́n fẹ́ tó ń bá mi ṣiṣẹ́ tó ń ṣe nǹkan. àwọn yẹn lẹ̀ jẹ́ kí n gbé jẹ́ lọ fún nine street. i'm okay maybe some other time. no o máa meet standard ẹ o wọn ò gbé ẹ lọ local level o bí sílùú babe àná hmm? wọn ní kájọ sí wọn ní kájọ sí di normal. next time ah, ó fẹ́ tẹ ṣe mọ́lẹ́ mi gan yá mi so okay máa rí ẹ máa pè é ṣùgbọ́n má all right all right. all right thank you. thank you. Papa. I ṣọ́ the door behind you. Ah, ẹ̀rọ ìdáfẹ́ ṣe lóore. ẹ gbọ́ oore yín ọ̀la mi. o fẹ́ ẹ̀bùtà ni mo tọrọ owó lọ́wọ́ ẹ oore owó lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ gan tó lè ṣe àwọn tí wọ́n ń ṣoore gangan àwọn glass house tí wọ́n ṣe fún dúdú tí wọ́n ṣe fún pupa tí wọ́n ṣe fún kúkúrú tí wọ́n ṣe fún gígùn tí wọ́n ṣoore fàlejò ìbáwọn lẹbí náà pa ni ẹ ká tó wá sọ̀wọ́ tó mòore kankan ṣe orí owó lọ́wọ́ ló ẹ̀ kó tó wọlé náà ló ti ń bẹ̀bẹ̀ ló ti ń bẹ̀bẹ̀ ọtọ́ padà náà báyìí okó garu ni. ẹ ẹ tẹ̀yìn ọba fẹ́ rí èèyàn lè dànù ni ìgbà tí wọ́n fẹ́ rí wọ́n lè yín dànù oh. ẹ mú kété ń gbé ẹwọ ni ẹwọ ni sẹ́sẹ̀ kí n ti yín. ó ti tó ẹ bẹ́ẹ̀. ẹ jọ mo mọ ẹ̀hún ṣe tí mánìjà bá dé ń sìn lè máa ní pé àwọn àlejò kan wá mi wá pé kíkí mú mi bọ́ta o. èmi mánìjà bá wá ọlọ́run jẹ́ ọlọ́run jẹ́ ẹ kódà emi ò lè sọ pé bákàrẹ̀ wa wá dépò kíkì. ọba pẹ̀lú àníyàn ọmọ ìyá làwọn méjèèjì èmi làṣírí èmi náà tán là nìyẹn tẹ bá ń wá àṣírí tó bò tẹ bá fẹ́ fi sí èèyàn lọ́wọ́ ẹ má wá yẹn kan káàkiri wọn èmi ni ẹ máa wá bọ̀ gbogbo àti tẹ bá fi sí mi lọ́wọ́ òní tú síta èèyàn kan ò ní gbọ́ ọ̀dà ń jọ́ tí ń bá kú kẹ́ bí wọ́n bá lanà mi wọ́n kà sírí yín sínú ẹ̀dùn àti òfóró mi. ó tiẹ̀ láìkì bàtà yín ẹ̀yin méjèèjì fi rèsì ara yín ni òun lọ́jọ́ kó sí ẹ̀yin méjèèjì àfi ìgbà tẹ fẹ́ lo white guy skirt síra yín kọ́lọ́ má ti pa yín báyìí torí bá a bá a kú tán o àádọ́rọ̀ àwọn àsìkò láyé yìí ọ̀rẹ́ o. ààrẹ gbọ́ mi o ènìyàn súnmọ́ bí kò gbọ́ mi o. ìgbà ò lọ bí òréré. àní ìgbà ò lọ ìgbà ò lọ bí òréré mo bá yí kan lóore o ìgbà àárò fàkókò ìgbà kọ́kọ́ máa lólé ayé pọ́ lágbára bá wà lọ́wọ́ rẹ̀ lágbára lẹ̀ onírẹ̀lẹ̀ lọ́lọ́run júbà ìgbà ayé rẹ̀ lóore o ọmọ ọgbọ́n má tẹ̀lé báṣubàṣu gbogbo ìlú gángan lọ̀rọ̀ ayé. kọjú sí mi kọ̀yìn sí ẹ. ìlú gángan lọ̀rọ̀ ayé jámọ́. kọjú sí mi kọ̀yìn sí ẹ o. ọmọ ayé ayé kálá. àníyá ayé rojú wọn sọjú wọn kálá. gidi àwọn ayé ronú sí èyí mo sọ o. babe kí ló ṣe ẹ kí ló ṣe tójú ẹ rí báyìí. no seeing tàyà tán nílé yẹn wà very emotional so. oh so mood yẹn ló wá ń gbé bọ̀ ń bí ọmọ iṣẹ́ yìí lágbára o. Ah, kò yí sí. it's just that no matter what téèyàn bá máa face ní life ẹ tó bá ti dórí set yẹn you need to forget everything so. So even if you are sad, you have to be happy. You need to be happy for people. I'm not sure yín ìgà ẹ̀mí rògbé mo lè ṣe I rather come out wò báyẹn òkè ló gbómi sójú báyìí. I just stress my baby pẹ̀lẹ́. <laughs> Thank you. Um, Òun story, mi sọ Yeah. Um, Charlie, one more to go. Oh, okay, okay. Leave the road. We'll begin. Mọ̀ mú kalẹ̀ sílẹ̀. Ẹ tó lọ́wọ́ kọ̀ òdì tó. Ìbẹ̀rẹ̀ jẹun. Ṣé ẹ ti gbẹ̀gẹ̀ bá yín wá ṣe ń jẹ́ lọ́jọ́ ọkàn ni mo ti sálárì ń jẹ́ tẹ̀wọ́ dìsáínà. ẹ̀rẹ̀ ọmọ bí òkú bí òkú ti kú. máa bẹ̀rẹ̀ torí tọkọ mi ò bá ti kù ní kò ní wá mí kò tiẹ̀ ní bẹ́ẹ̀ mi wò. Ah, bí wọ́n ní ọmọ ẹni kú ó sọ ju ọmọ ẹni sọnù lọ. màámi Màámi, bá òkú òkú. Hmm. Bá òkú wà láyé ẹ màámi. Ẹ̀yin náà ẹ wò, kò sí fíìmù tó jáde lọ́sọ̀ọ̀sẹ̀ tí bá òkú kì í sí nínú ẹ̀. Hmm. Ẹ torí mo ò jẹ̀ tí wàá ní dátà ni. Ká ní mo ní dátà tí bá fi ràn yín, ẹ máa rí gbogbo iṣẹ́ tó ti ṣe máa rí lórí fóònù mi. Màámi, hmm. bá òkú òkú o, ẹ má rò òkú lò ó. Mm. Mm ó dà ni bá ní kó kú ẹ̀ṣẹ̀ wo kan ó ní wọ́n wá ṣe àbí lójúkọ ẹ pa ojúkọ ẹ rèé kò ní níwájú bẹ́ẹ̀ kò ní lẹ́yìn òun nìkan ni gbogbo. láì ṣe ọmọ láì rò ó kó má tiẹ̀ lè pè mí kó má lè pè mí wò ó. Ah, yóò dáa. Ó máa yọjú sí yín màá. Hmm torí iṣẹ́ wọn ni ẹ mọ̀ pé iṣẹ́ wọn lọ́tún ló sì wọ́n máa lọ ọmọdé tó tì bọ̀ ni wípé kò pè yín tó bá hmm. jẹ́ pé ó pè yín ni ọkàn yóò bá tún balẹ̀ ó máa yọjú sí yín kò sí nǹkan kan tó ṣe bá òkú wọn. ó àánú ni mo bí mi ò bọ́ dájú. àníṣe bá òkú mi ò lè wà láyé kó má tiẹ̀ lè pè mí. Máàmì o, máàmì, mo ti sọ fún yín pé kẹ́ fọkàn yín balẹ̀ o. Má hmm. pò o. Ǹjẹ́ ti bá Kọ́ládé sọ̀rọ̀? Hmm. Kọ́ládé jẹ̀ ti ní òun máa sọ fún àwọn oníwèé ìròyìn wípé ara yín ò yá. Bóyá ibikíbi tó bá wà, á lè bọ́ síta, á lè wá yín kàn. Ah, irọ́, irọ́, irọ́ kọ́ má ṣe jẹ́ mo máa ṣe yẹn o. ẹ̀rọ ah. màá mi. Ah. Ah. ọmọ ẹ̀wọ̀n ní ìbàdàn àti wípé o lè wá tijú fún mi nǹkan wá gbé ìwé ìròyìn bára yẹ ò yá ẹ̀kọ́ jọ ẹ bá ń bẹ ẹnikẹ́ni ẹ̀kọ́ ni kò pè mí. ó dààmú ó máa yọjú sí yín ẹ fọkàn yín balẹ̀ báwo kú òkú kò sí nǹkan kan tó ṣe ó máa yọjú sí yín mà. ó bẹ́ẹ̀. àsìkò láyé yìí ọ̀rẹ́ o. ẹ wo ẹ̀yin tèmi ẹ máa ṣe o ẹ ṣe ẹ ṣe àti sídi ọláwọ ẹsẹ ṣe mo rí gbogbo yín tó á lè ọláwọ ẹtì gbogbo uk ẹ ṣe ẹ ṣe ẹ ṣe o ẹ ṣe ẹ wo ṣé tí ẹ rí ọkọ mi gan ò tiẹ̀ wà òkè lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ kò lè jẹ kò lè mu kò lè sùn lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ ṣàmọ́ bóun àti bá òkú bọ́ ṣe close door àkíní ah, yẹn ó rí lè wúkọ ẹ̀ gidi gan ni o ó wà fẹ́ tiẹ̀ gan ni hmm, ọlọ́run ajẹ́ kọ́kọ́ ọlọ́run ajẹ́ kọ́dún jìnnà síra wọn ẹ̀wọ̀n ni àkókò ah, ni. mo jẹ pé o mo gbé ẹgbẹ́ gbọ́jọ́ kí n lọ rí màmá mi o ìjọ ah, torí ọlọ́run ẹ bá mi bí ọkọ yín ẹni pé kó fi mí lẹ̀ kí n máa lọ sílùú wa mi ò fẹ́ ṣe fíìmù mọ́ mi ò ṣe mọ́. báwo sórí ẹ pé ṣá. orí mi pé o orí mi pé. so ma tó ń bá sọ̀rọ̀ sọ́mọ́ mo rò kó rẹ̀ dàrú are you mad. okay very good ah uh, very good mo mọ nǹkan tí mo máa ṣe fún ẹ sórí mo wọnú mọ́tò yẹn lọ sí tó bá ti bí ẹ dáa má jẹ́ kí n bá ẹnu mọ́tò ẹ̀ ṣọpọ́ odò ẹ̀ sí ẹ̀ òun yẹn kò ní pẹ́ i'm telling you that for free tọ́ba bí ẹ̀dá má jẹ́ n bá ẹnu mọ́tò ẹ̀. ìyẹn torí pé jọ́s yẹn no you see that you're a big fool kí eléyìí kí kí kí sàgbẹ́rẹ́ kó kó jáwọ́ báyìí mẹ́rin kẹ̀má lè dá sàgbẹ́ ìmú tó bá tún sọ sọ́ọ́lì mọ́ máa fi kíyìn máa fi gun ẹ máa fi gun ẹ orí ètò ọmọ tó máa gé kó òsì lọ o ti gé gbogbo agbárí ẹ o ti gé gbogbo ọpọlọ ẹ pọ́ǹpù kò sí wà lára. ọ̀fẹ́ ìjọ ẹ bá mi bí ọkọ yín mi ò ṣe fíìmù mọ́ kó jẹ́ kí n máa lọ lówà. ẹ̀bọ̀ ẹ ti blow ọ̀rẹ́ iṣẹ́ rẹ̀ blow. mi ìfẹ́ blow. ẹ jọ ṣé èèyàn tó wá ti wà lókè ṣó má gbàdúrà kó o tún wálẹ̀. ẹ jẹ́ kí n wálé mi ò fẹ́ mọ́ mo fẹ́ blow ẹjọ́ ìwà mi tí mo. òkè fẹ́ yọjò ẹ fẹ́ wálẹ̀. ẹ̀fẹ́ mi ṣe fi mọ ẹ̀fẹ́ kọ́lé ẹjọ́ tó. ẹ wo ẹ̀yin tèmi mẹ́wàá ń ṣẹlẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ o ẹ wo ṣe ní gbogbo nǹkan tẹ̀yẹ̀ rí lórí afẹ́fẹ́ yẹn ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo bọ́ọ̀kú nìyẹn ẹ lè bílí pé bọ́ọ̀kú wá sínú ilé mi <laughs> ah! Ah! Ah! nǹkan tó wá ṣe ẹ má wọrí màmá gbé yín débẹ̀ tó bá yá màmá gbé yín débẹ̀ tó bá yá bọ́ọ̀kú nìyẹn ìṣẹ̀lẹ̀ bí my house. <sighs> ẹ mọ̀ kọ́ ẹyin tèmi màá gé bá sí mò ń bọ̀ mò ń bọ̀. <sighs> Come to think of it kí nìkan tó lè máa ṣẹlẹ̀ láàrin ọkọ àti báwo tó fi ń jágbe mọ́ báyìí tí lédi yẹn dẹ̀ ń wa ẹ̀kú mu tó tó yẹn tó dẹ̀ ń pariwo kán tún wọn sílẹ̀ kán tún wọn sílẹ̀ tó dé kó ń ṣe kí ló lè máa ṣẹlẹ̀. wo ẹnu gbé èmi náà mo ti bá wọn ó dẹ ẹ̀gbọ́n ọkàndẹ ló máa ń jẹ́ fún ọ pé títí tí mọmọ fi jáde láàyè wọn ò yọjú síbẹ̀ mo dẹ̀ bèrè lọ́wọ́ géètì wọn ní kò pẹ́ tó lórí búkú mánéjà yẹn kúrò níbẹ̀. imagine nǹkan tó máa ń pa àǹtí lẹ́kún náà nìyẹn ní gbogbo gbà because ìdùnnú táwọn tó wà ní position tí àǹtí wà tó máa ń rí àǹtí ò rí none of it kò sí ìdùnnú kankan lára wọn. Ah. ọ̀gá o mo dẹ̀ fi òpó rántí lọ́dẹ̀ ló ṣe rí wọn mú ọ cause àǹtí ti calm jù ó dẹ̀ mọ̀ pé àwọn ayé ọ̀dẹ̀ ló máa ń like he controls her life like tó bá fẹ́ lọ location òun ló máa ní aṣọ tó máa wọ̀ rí o tó bá fẹ́ lọ bathroom aṣọ tó máa wọ̀ rí o tó bá fẹ́ ṣe gbá wow who does that láì ṣọmọ kékeré. ìwọ olùkọ́ ń sọ bẹ́ẹ̀ ni but the thing is for the fact pé o jẹ́ manager àǹtí mi ò yẹn ò jẹ́ kó yé mi ṣé dandan ni kó máa control life wọn ni dandan ni kó máa choose pé ibi ìbáyìí ni kẹrin sí o ibi ìbáyìí ni kẹ ṣe sí o ah. but me i think there is more to it o ká ní kò ń ṣe pé mo mi ìfẹ́ lọ jù ni ó yẹ kí n lọ fẹ́ jọ ẹ̀sùn gist lover ni pé a ní àwọn kan tó máa ń ṣoore tìyàn tó dẹ̀ tún máa ń lóṣò tìyàn kó bá mi cast ẹ̀ dànù. there is no more to nǹkan kan títí calm jù ni wọn làápọn ṣé wọn pariwo mọ wa rí. o hmm, tó dẹ̀ ló sọ o wọn ò rí lè pariwo mọ wa ah wo oh, i don't even understand. àfi hmm. sùúrù. ẹ ẹkú bẹ ti ń rò tí ò sì ní jiná mọ́ yín lọ́wọ́ lágbá Ọlọ́run ṣébi tó yẹ kẹwàá rí ẹ fi iṣẹ́ tí wọ́n gbé fún yín ni ẹ fẹ́ nílẹ̀ ẹ wá mẹ́jú ẹlẹ́jọ́ tí ọ̀kàn yín lọ́wọ́ tí ọ̀kàn yín lẹ́sẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní ìròyìn ìyá yín lọ́mọlọ́mọ tí wọ́n ní ẹ máa sọ tí wọ́n fi ń ṣe olùṣọ́ ọmọ náà yín tẹ̀yìn ọ̀wá yẹn tí ó máa sọ yín ẹ wá mẹ́jọ tí ọ̀kàn yín lọ́wọ́ ẹ bẹ̀rẹ̀ ẹni ṣé níbi tó yẹ kẹ́yìn tí ó máa sọ. ẹ wo bàbá ẹ ẹ dúró jàre ẹ bẹ̀rẹ̀ nìyẹn tá a bá wíńsì ẹ máa láwọn bọ́ àgbàlagbà ṣé bá ṣe ń dá sọ̀rọ̀ nìyẹn ẹ máa bèèrè ni pé sọ̀rọ̀ tẹ̀ ń sọ iṣó kùn o ṣé mo lè dá sí ibo lẹ bá dé ibo ni mo lè bá yín dá sí ń bẹ̀ ẹ kàn dé. èmi èmi ọba yín ṣàbòsí ọlọ́run má jẹ́ èmi ò péjọ òfò pẹ̀lú ẹ̀yìn ìmọ̀ àbá ní ìsàbòsí níbo lẹ́yìn tí gbọ́pọ̀ kan ní ìsàbòsí obìnrin náà ní ìsàbòsí wọ́n fàbòsí ṣe yín ni àbòsí bá ti ń jẹ́ tó yẹ kéèyàn máa ṣàbòsí níbi tẹ́ wà yìí àgàgà ìwọ tó yẹ kí àbòsí ti ẹ̀rọ̀ wọ́n lọ́rùn tọmọ bó ti dé àyín tí wọ́n fi ọṣẹ rún àyín tó ń ṣàbòsí tí wọ́n bá gbọ́ ẹ lè máa direct bá ṣe máa rìn fún wa gateman ṣe ṣe ìwọ báwo mo ṣe rí ẹ hmm? sọ tẹnu yín káyé gbọ́ ṣeun ẹ ṣeun dúpẹ́ pọ́lọ́run ọ̀pá ọ́. ẹ ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni o ọmọ tọ́lọ́run kọ̀ tí ọ̀pá tó yẹ kó gbégbá ọpẹ́ tó yẹ pé lóòrọ̀ lọ́sàn-án lálẹ́ ó yẹ kó wà lérí awọ ni àbí kó wà ń sọ̀tù kó máa yíra sílẹ̀ fọlọ́run òun náà tó ń bá wọn ṣàbòsí à ọlọ́run ò ní pa ọba yìí o kábòsí ẹ lè máa gbinlẹ̀ sí o ó ṣe seventy nínú ayé ó ṣe eighty ó ṣe hundred ó ṣe two hundred tó bá ṣe three hundred tó bá dọ̀run ó bá àwọn ẹgbẹ́ alábòsí jọ ẹ̀jọ̀ máa bá àbòsí ni àbòsí pa ọ́sẹ́ three hundred. ṣèyí ṣorí pẹ̀ ní ìbí ọkùnrin tó fi ń ṣépè fún ọkùnrin yẹn ìwọ ìwọ lájẹ ẹ so gbogbo bó ṣe ń gbọ̀tẹ̀lé bá òkú káàkiri látijọ́ aṣọ ń bá ọmọ yẹn ní àjọṣepọ̀ ó ò tiẹ̀ ní tìjú ó ń fọ́ lẹ́nu ó ń fọ́ nífọ̀kúfọ̀ no wonder tó bá dé ńgbà mi tí bá sọ pé bébí àǹfààní àwọn máa sọ pé ó ti rẹ̀ ó ti rẹ̀ ó ti rẹ̀ ó ti lọ lo gbogbo ẹnájì ẹ̀ dànù lọ́dọ̀ bá òkú àbí ìwọ lájì ẹ̀ ó ò tiẹ̀ ní tìjú ọmọ yẹn bó ṣe kéré sí ẹ bọ́ jọ mélòó lára ọmọ yẹn torí ọlọ́run mélòó la rẹ̀ ó wá sọ̀rọ̀ ó wá sọ̀rọ̀ ẹ̀dígbà kúnlẹ̀ níwájú ọmọ kékeré ọmọ tó ọmọ tó ṣáájú ẹ̀dẹ̀ indọ́sítírì ìwọ omúkárí àti ẹ̀ ọ̀bándọ̀nẹ̀ ògbélẹ̀ ti sẹ́gbẹ́ kan ìwọ odidi dìrẹ́tọ̀ ògbékárí ẹlẹ́sẹ̀gbẹ́ kan owó ń gbọ̀ ṣoṣoṣoṣoṣo tẹ̀lé ọmọ kékeré ọmọ kékeré ó ní tìjú ó ní tìjú onírànù torí nǹkan tó fẹ́ jẹ ó gbọ́ ó gbọ́ ó bá bá òkú lájọṣepọ̀ ó ń bá alájọṣepọ̀ jọ̀ṣẹ́ bọ́yẹ ń bá àwọn ẹgbẹ́ tó ń mánéjì àti ìṣubú bọ́yẹ ń ṣe nìyẹn aláìní tíjú ó lè ó lè oníjẹkújẹ. ṣó ti gbó tán. èmi ò gbọ́ mi ò. lóòrọ̀ ajá ni ẹ̀ náà ń gbó náà oh yes mo sọ bẹ́ẹ̀ orí ẹ̀ ò pé tí kì bá ṣe pé orí ẹ̀ ò pé kí ìlà ṣe pé idiot àrìndì ni ẹ wà á bẹ́ẹ̀ mi sọ gbogbo kọ́tọ̀kọ́tọ̀ tó ń sọ yìí ah ó ah, ti ní liver gan o ó ti ní guts gan o i just ok má bínú ò ń sọ̀rọ̀ oyún sìn ipe ipe àti àtìgbà tí àtìfẹ́ra èmi ò tiẹ̀ bọ́ síta mi ìnáṣẹ̀ jáde pẹ̀lẹ́ o èmi máa náṣẹ̀ jáde fún ẹ ok má bínú èmi máa rà fún yẹn máa gbèsè ẹni ipe à ó yá oyún nìyẹn o mi ìṣe mi mi ìṣe tó èmi àlọ́ látàárọ̀ máa máa forí fà wá ìwọ òun níṣẹ́ méjì tí wàá ti fún ẹ lówó báyìí kí ló máa kọ́kọ́ lọ ra dẹ́ta tó bá ti ra dẹ́ta tán wàá ra ṣọ́ọ̀pù wọn ara wig make up jàtijàti náà tó máa ó ní ìrí ẹ kó kó fẹ́ sùn gan wàá ṣe make up wàá ṣe make up kó fẹ́ sùn. lẹ́yìn ẹ̀ kí ló kù fún ẹ Instagram bọ́ live video hello guys hello máa ṣe bí n bẹ́ style lórí live video all your life social media all your life ò níṣẹ́ ọkọ tó ń ṣe wàá wá àwọn ọmọ jablin lé mi lórí with all the work with everything i'm going through with with the, the hard work i'm doing you have nothing But sí ọmọ tó contribute lẹ́yìn kò máa rìn kiri bí ìgbóná máa lọ fún pàtí kiri like a fool oh yes. Emi, èmi ló ń sọ̀rọ̀ sí tótó yìí. ok ok má tẹ̀ bínú ìwà títa ẹjọ́ rojọ́ fò ta ló ń bẹ́ẹ̀ sọ gbogbo jack sixteen i want to know. jọ kí ló pẹ kí ni tiẹ kí ni tiẹ pẹ̀lú ẹni tó sọ fún mi. mo fẹ́ mọ̀ ni. I wanna be free like a bird up in the sky yeah. I wanna be free I wanna be free see I wanna be free yeah. like a bird up in the sky oh, I wanna be free I wanna be free. ní òjò tó pàjẹ́ lóru bódélé ta ló fẹ́ ro fún òhù. ẹni balẹ̀lẹ̀ kó bá mi kíyà mi o ẹni máa délé máa ro máa ro gidi gan-an òun ojú mi rí lájò òun tójú mi. I wanna be free like a bird of peace sky. Like a bird. I wanna be free in the sky. I wanna be free. Yeah, yeah, don't fool. I wanna be free. Yeah, yeah, don't fool. Like a bird up in like the sky. Like a bird up in the I sky. So ìwọ ló sọ fún ìyàwó mi pé mo bàbá kò sàn. Ah! Madam ṣe bí mo kò sọ fún yín láṣìírí náà ni ẹ̀yin lè béèrè lọ́wọ́ mi mo dẹ̀ bá yín sọ̀rọ̀ bí obìnrin sóbìnrin ṣe mo sọ fún yín pé ó ń bá bá òkú sọ àwọn náà ó dẹ̀ ti lulẹ̀ lọ́yọ̀ ọmọ kan sọ fún yín ní ìsọ ẹ tún pè ní sọ fún wọn. ó máa ń bá yín lájọṣepọ̀ bó o sọ yẹn fún mi ṣe yìí àwọn ọmọ pínísì náà ó máa ń mú wọn balẹ̀ àbí ah, ayé ẹ̀ ti ta ayé ẹ̀ ti ta àti ẹ̀ ti lọ́jú pọ̀. Ah! ìwọ la jẹ ó parí ó tọ́nu mi ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ó ti tọ́nu mi kò fàjà So hmm. yẹn sìn spíkà ti sọ̀rọ̀. nǹkan tó fẹ́ gbọ́ ó ti gbọ́ right very good no problem. o ti gbọ́ nǹkan tó sọ yẹn kí ló fẹ́ ṣe ń pa ẹ̀. kí lèmi fẹ́ ṣe. kí ló máa ṣe mi mi fẹ́ gbọ́ mi fẹ́ gbọ́ nǹkan tó máa ṣe nǹkan tó fẹ́ nǹkan tó fẹ́ ṣe yẹn jẹ́ kó tẹ̀ra mọ́ inú mi fẹ́ gbọ́. Ah. èmi máa sọ nǹkan tó máa ṣe ah. ẹrù ẹ yìí wà kó bọ́tà kúrò nílé mi ah. nítorí ẹ mọ́. ṣé òun lálàá ni àbí kí ló ń ṣe lé ẹ máa gbà mí ẹ kí ló ń ṣe lé ẹ tó dàbí ọmọ kan lọ́yẹ̀ ṣé o gbádùn ṣá <laughs> kẹ́mi kú ẹrù wo ọgbẹ́ni ṣe fẹ́ gbọ́ ibi tó bá sọ yìí pé kí gbégbé má gbé ibẹ̀ ló ń gbé ilé ọkọ tèmi mo wà yìí kò sẹ́ni bọ̀dì tó lè ṣí mi nídìí ṣé orí mi tó ti ṣó ló mọ́ ń dìrí ni àbí lè já wèrè ni ṣé torí pé mo ń bẹ ìwọ ló ṣe ìwọ ló ṣe wà bàjẹ́ náà tó yẹ kó máa ráwá kó máa ráwá kó máa bẹ̀ mí o tún wá ń lògbòjú ọgbẹ́ni gbàgbé ọ̀kọ̀ lè wọ́ọ̀kì o mi ò níbi tí mò ń lọ. <laughs> no eh, very good nice performance kò sí wàhálà èmi ò ní fọwọ́ kàn ẹ̀ àwọn yẹ kó mọ̀ mí jù bẹ́ẹ̀ lọ i won't touch you now àwọn tó máa fọwọ́ kàn ẹ̀ ọ̀ wà mí má worry as for you ẹ eh, ìwọ tó mọ̀ ọ̀rọ̀ sọ no no no ẹ fílẹ̀ nǹkan tẹ́yìn náà máa ṣe ó simple ẹ máa gbé lọ sílé lọ. Ah, ilé ìwé wa ń bọ̀ nǹkan lọ́sọ̀ pé ó ń bọ̀ òun ṣe yẹn àwa ṣe fún dáadáa. ilé ìwòde wọn bá ń gbẹlẹ kílẹ̀ bọ́lá fọlọ́ lọ́wọ́ ṣe. kí n tún ni. ilé oṣù wọn lábẹ́ gbẹ lọ tó bá bí yín da ẹ̀yin ìwòde oníkòfò méjì lójú yìí tó bá bí yàrá ìjà yín da ẹ jẹ́ ìrọ́wọ́ yín lára ọmọ yẹn ó dà pé tí yín fẹ́ taṣá ẹ̀yìnjà ìwòde ṣá ẹ̀mí òrùpa ìmọ̀lẹ́ tẹ̀ ń bá ta ṣé ṣé ṣé ṣé òṣè pé ẹ̀ǹfì mi jọ́ọ̀jì mi àbúrò ìbùkún làwọn eléyìí ni <laughs> tó bá bí yín da ẹ jẹ́ kéèrà rìn ọmọ yẹn ẹ jẹ́ kéèrà rìn. ó sọ pé tó bá bí yín da ṣọ́ bí yín da àwọ̀ ọ̀gá ilé ọkọ mi ni mo wà jáde tàlẹ́ lẹ̀. lọ́wọ́ ìwé ìjọba ẹni sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ mi jẹ́jẹ́ jáde ẹ̀ṣẹ̀ mi jẹ́jẹ́ orí ìburú ni. ṣe yóò dájú o ṣe yí ẹranko ní ẹ o ṣe iṣu adúrú nǹkan bá ń ṣẹlẹ̀ ṣe yí ò dẹ sọ fẹ́mi tí mo jọ́ rẹ̀ ṣe yí mo sọ náà mo sọ pé alágbèdè tó lu rí lójú kan àmì lórí bẹ́ẹ̀ tó ń bọ́mọ yín lájọṣepọ̀ ó tún wá ní ìṣe pẹ̀lú òun nìkan ó tún bá àwọn ẹ̀mí ẹ̀wẹ́ ó tún bá òun lájọṣepọ̀ àṣe yìí kà ní ẹ o ṣé àwọn epo ni àbá ìrówó rà ó wá tún solo òun bá àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ sùn ọmọ tó manage àtàwọn àwọn ẹ̀mí ẹ̀wẹ́ ó bá sùn o tún wá ṣetán ìyàwó ẹ tún wá ìyàwó ẹ tún wá sọ fún ẹ ó ní ẹ fún sí láti lé ọmọ ẹ jáde ṣé yìí kà ní ẹ ọ̀dájú ni ẹni tó bá rí ẹ. wálé wálé wálé o ti tó ẹ ìmọ̀ ẹ̀ka ẹ̀ má ṣe kò tó ẹ o ti tó ẹ bẹ́ẹ̀ mo máa kọ́ tó lè ṣe kó lè pa ojú. jọ kí ló fẹ́ ṣe fún mi sọ fún kí ló fẹ́ ṣe fún mi my guy my guy my guy tó fi jẹ́ kí n sọ̀rọ̀ látọjọ́ iná ni tabawi a máa kú tabawi náà a máa kú ni this is wrong ṣe this is wrong ó dẹ̀ ṣe náà ṣe yẹn ni tó bá rí ẹ tó rí ejò ó yẹ kó pa ẹ sí ọ̀nà forty two kó tó fọwọ́ kó ni ó dẹ̀ tún ṣe é ṣojú mi. what are you doing. ok mo ti ṣe tí mo máa ṣe kó tó máa ṣe nìyẹn. sọ ma kúrò lé mi àwọn màá kúrò nílé ẹ. wọ́n ti fọ́n kọ́ mi ma get fọ́n kọ́ mi out. mo máa jẹ́ ẹ̀dẹ̀kú ẹ̀mí ẹ̀ ṣé mo kátó sábì wáyé ṣá mo record everything pápá mímú ẹ lọ ọlọ́pàá máa gbé ẹ èmi ò sọ fẹ́ sọ́ọ́pàá máa gbé ẹ mo pè mí lọ́mọ àlè máa gbà orí ẹ̀ ti dà orí ẹ̀ ti dà. báwo mo wà so disappointed pé hotel eva rò wípé mo lè fi ẹ́ like ṣé màá torí pé mo ríṣẹ́ màá ní mo fẹ́ gbàgbé ìfẹ́ sí in case tó bá mọ̀ kò sí tí mo ṣe lè lówó tó kódà kí n lówó bí dangote àpọ̀tọ̀ fún mi I can never leave you because when I had nothing you were there for me so má ṣe wá torí pé bí a mo lówó àbí bí a torí pé mo ríṣẹ́ síbi tó ga kan màá ni mo fẹ́ fi ẹ́ sílẹ̀ no so mo fẹ́ kó fọkàn balẹ̀ pé um, no matter what I will always be here for you and tawadẹ̀ gbé kàwé dáadáa èmi gangan ló yẹ kẹ́rù máa bà because distance ti wà láàrin mi àti ẹ nǹkan tá a bá dẹ̀ gbélé báyìí òun lẹni wúrẹ́ máa ń tó ọkùnrin kọ́kọ́ ìdílé from nowhere kó gbówó dé kó lọ fi owó ra ìfẹ́ ẹ lọ so èmi ló yẹ kẹ́rù máa bà. Kọ́ládé báwo ló ṣe máa ronú bẹ́ẹ̀ yẹn. báwo ni ìwọ náà ṣe máa ronú pé mo lè fi ẹ lẹ̀. ọ̀gá má bínú ó mọ̀ pé ẹ̀rù kàn ń bà mí ni kò dẹ̀ sí ọkùnrin kankan láyé yìí tó lè jẹ́ kí n fi ẹ lẹ̀ ó mọ̀ bí tèmi àti ẹ ti bẹ̀rẹ̀. Ah, mi ò bínú ìwọ náà má bínú. ibi tó wá ríṣẹ́ sí níbo níbẹ̀. Um, èkó ni. Um, èkó náà ló ń gbé. ẹ èkó náà ni mo ríṣẹ́ sí computer world ní orúkọ iléeṣẹ́ yẹn. kò yẹ mi ó ti ń dàpọ̀ èkó ló ń gbé náà èwo tún ní ṣé kò wà nínú èkó ni. ẹ èkó tóbi mo mo ṣe ní mo ríṣẹ́ olórí bóyá outside Lagos ni mo oh, ríṣẹ́ sí o ní mo ṣe jẹ́ kó mọ̀ pé same èkó tí mo gbé náà ni mo ríṣẹ́ sí computer world lórúkọ iléeṣẹ́ wa. computer hmm. world kí a máa ń ṣe installation of CCTV camera security door then bóyá o fẹ́ ṣe àwọn speaker tó máa ń wà lókè ilé yẹn and everything la máa ń ṣe ilé wa ṣùgbọ́n anything security nǹkan tá a ṣe ibi iṣẹ́ wa nìyẹn CCTV camera yẹn ni bóyá àwọn camera tó lè gbé sí offices àbí ilé tó lè máa monitor ṣó mọ̀ pé nísìnyí tí ayé ti di ayé ọ̀làjú ẹ̀sìn o lè wà nínú ìlú tí wàá dé máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yẹn nílùú mi tó bá wà. yes it's very possible tó bá ti tó bá ti install camera yẹn sínú ilé ẹ àbí ọ́fíìsì àbí ibi tó fẹ́ ká gbé sí wọ́n máa dẹ̀ bẹ́ẹ̀ ṣe configuration sórí fóònù ẹ̀ láti orí fóònù ìwà àti máa mọ́nítọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ níbi tí o fi kámẹ́rà yẹn sí èèyàn nílé ìjà ẹ lólè wọn nílé ṣe àwọn nǹkan tó fẹ́ àgbà wàá ṣàmà mọ́nítọ̀ anything tó bá ṣẹlẹ̀ níbi kámẹ́rà yẹn sí from anywhere tó bá wà nílẹ̀ and àwọn àdètún wọn á install àwọn speaker náà sínú ilé then àwọn security doors anything tó ṣáà ní ṣe pẹ̀lú security ìdáàbòbò àwọn dúkìá ló ń ṣe ní iléeṣẹ́ wa. àdẹ̀wà ní orí íńtánẹ́ẹ̀tì náà bóyá tí yorùbá ó ní kọ́sítọ́mù wa kọ́sítọ́mù kọ́lọ́ fọ́lá lórí instagram àti computerworld.ng. wow yes adele sọ you never can tell nǹkan kan lè bẹ̀rẹ̀ wá sẹ́kọ̀ọ́ náà bóyá ọkọ̀ òkú fara surprise mi níbi iṣẹ́ mi lẹ́kì làwà igbó ẹ̀fọn bus stop facility mall ní adébísí adéọ̀nà street. bọ̀yì tó sọ pé màá wẹ̀ wá sẹ́kọ̀ọ́ yẹn ṣé mi mọ ní èkó ni ẹ̀kọ́ kọ́ ni mo dé bẹ̀rẹ̀. ẹ à lè sọ náà mo sọ pé à sọ we never can say anything lè bí wa. máa lọ àjọ máa lọ ẹni kò ṣe pé wàá mú wa. àmọ́kùnrin ẹ rẹ̀ sùn ah, mí. àárọ̀ ẹ̀ sọ èmi náà àmọ́ sí nǹkan tí màá ṣe sí Kọ́ládé Kọ́ládé Kọ́ládé Kọ́ládé ah. ẹ gbà ẹ gbà Kọ́ládé kí ló ṣẹlẹ̀ tí mo fi kọjá lára ẹ rí mi rárá mo tún pè ó tún ti lọ gbárí kí ló ṣe mo dẹ̀ mọ nǹkan tó ń ṣe ẹ o <laughs> ìtorí bá òkú ni o ló ṣe ń ronú wèrè báyìí o kí ló ń ṣe kí ni problem ẹ sọ pé bó ṣe ronú lọ́sìn yẹn kí ẹ̀mí ẹ kàn já kó tẹ̀lé lọ bẹ́ẹ̀ yẹn sọ pé báwo pé màá kéré wá sórí sàárè wọn máa kọrin ọlọ́run ò bójú mi jẹ́ sọ pé ojú àdébàjẹ́ lẹ́yìn ẹ̀. kí ni problem tó ní lórí ọmọ báwo pé. ọ̀dà mi ẹ kàn sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ fẹ́ òyìnbí bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ẹ ń sọ̀rọ̀ báyìí because ẹ mọ length ìfẹ́ tí mo ní sí Baoko I love Baoko so much. And then? It is not easy for me to just let go like that. As a matter of fact mo nífẹ̀ẹ́ Baoko ju bí mo ṣe nífẹ̀ẹ́ ara mi lọ nítorí impression tó náà fún mi ni pé nínú gbogbo nǹkan tó wà láyé pátápátá èmi ni mo matter sóhun jù èmi lòun nífẹ̀ẹ́ jù lọ ó dẹ̀ ń fífẹ́ hàn mí so I, I was just thinking pé could it be that gbogbo ìfẹ́ tí báwo kò sọ pé òun ní sí mi she was just playing me because báwo ló ṣe máa pọ̀ easy fún báyẹn lákọ̀ tí gbàgbé mi adẹ̀fínmílẹ̀ just like that. ọlá yóò máa fi ẹlẹ̀ ó máa fi ẹlẹ̀ òun pariwo lẹ́ǹtì fẹ́ lẹ́ǹtì fẹ́ ìbá jẹ́ paramedic ọ̀ parallelogram ìfẹ́ lóníṣẹ́ kí wàá ní tiwa pẹ̀lú yẹn ṣé ìyẹn ló fi máa para ẹni ṣéyẹn ló máa fi para ẹ̀ sọ fún mi ok ṣé bá òkú ṣo fẹ́ sọ fún mi pé ó nífẹ̀ẹ́ jù yẹ lọ ṣé ńgbà tí yẹ ẹ sick ṣó orí yẹ ńgbà tí yẹ ẹ kú ṣó yọjú ibẹ̀ ni wàá ti mọ̀ pé ìwọ gangan you are you are nothing but pencil in the hand of the creator o jámọ́ kankan bó ṣe wà who are you who are you ńgbà tó lè ṣe bẹ́ẹ̀ fún ìyá ẹ̀ tó ta ni wọ́ ojókòó síbi òsọ̀rọ̀ ẹ̀dẹ̀gbére òun sunkún ẹlẹ́lẹ́yà òun ṣe rọ́bìṣì o wá ń ronú wèrè kan nítorí pé bá òkú kan tí ọ̀gá bá kú sí ọ̀rẹ́ kò kàn mí o àdónà àdónà ń pa gbogbo rádaràdá tó ń ṣe nítorí pé ọmọ kan ṣe rọ́bìṣì wá fẹ́ fi ronú para ẹ̀. dìde kó lọ gbóúnjẹ kó yẹ kó jẹun jàre àbẹ̀wò ni rádaràdá tó ń bá kiri kò gbọ́ ni kọ́ládé ò gbọ́ kọ́ládé yà stand up stand up tó fún ẹ ní wúkìn ronú òṣùwò lóró àbí mi náà kí ló ń ṣe dénde dénde ẹlẹ́kùn kí ló ń ṣe. Mr. lẹ́gẹ̀ yìí mò ń bá sọ̀rọ̀. ó bọ̀ fún mi ẹ mo gbọ́ ẹ mo gbọ́ ẹ mo gbọ́ ẹ mo gbọ́ ẹ lọ continue continue máa ń lọ. you know as I was saying pé mi mind ló jẹ́ you know somebody that is stable tó ní owó gidi gan ni o tó máa fi owó ọwọ́ ẹ̀ tún láì fi ṣe you know I'm a very pretty person mo More, more ọmọ expensive so I don't just want I want your best. olówó ló wá bí olówó. yé tó lówó gan ni o. bí àmì bí àwọn náà bí àmì house of assembly. house of assembly No. oh senator. okay senator um, yeah there but. ìyá ká sọ pé vice president. <laughs> Eh? vice president yes me mind inú. yóò tó bá láwọn bíi àwọn british army ní uk àwọn army tó jẹ british army no no no uk mi ìfẹ́ súnmọ́ uk wọ́n náà mú bẹ́ẹ̀ and let's talk about america. ẹ lọ bí àwọn bíi us america yẹn kọ àwọn army eh, america yẹn wọ́n máa ń lò bẹ́ẹ̀. ṣé a lè rí bíi doctor or you know somebody tó ń ṣiṣẹ́ ní finance. amari doctor amari doctor náà. amari doctor amari doctor. neurosurgeon. dẹ́bi eh, ṣe oh art film wọn ni. ah movie mi ì ṣe movie mọ́. ìwọ celebrity ló ń wọkọ̀ ó ń tọ́ mi nínú yọ ni. mi ìtàn yẹn wo pé mi mọ́ kódà èmi máa tún máa pọ̀ wọn producers yẹn pé ẹ ló mo wà ń bí o ma send the date ma send the script lọ sọ wọn send it mi i don't i don't really know what to do with them. torí ó ń yà mí lẹ́nu pé ìwọ big girl ìwọ celebrity tẹ gbogbo gbogbo olúmọ tó ń wọkọ tó ń sọ ó tún wá ń wọkọ ó tọ́ mi ó tọ́ mi lẹ́bi ó tọ́ mi sábẹ́lẹ̀ wọn. mo wá ọkọ mi tó yún o. tí wọn pè mí lóòótọ́ ni wọn ò gbé mọ́ ara ní education. wàhálà ṣọ́ ṣe mí sí lórí ẹ̀ ni. ó ń ṣe èrè ni ní ìmọ̀ tí mo ṣe fún wọn. ìwọ ló ń ṣe èrè. sorry. ìwọ ló ń ya wèrè. yes ni bàbá rò tọrọ tí bàbá ẹ sọ mò ń tó ẹ nì débi wọn ò ní pè é mọ́ débi wọn ò ní wà kì í ṣe wá sí ẹlẹ́bí sí ló ń wú yìí kó dáa ìwà burúkú ló ń wú yìí bí kò máa pè é síṣẹ́ òun ló ẹni tó ní one tó fi bíi three billion naira tó fi pè ló ṣẹ́ wọ́n á lè pè é síṣẹ́ wọ́n ló máa tún fún one date yìí o tó bá tún fún one date wá sí ní òòrà ẹ̀ ń pọ̀ oṣù kọjọ kọ́ máa pa ẹ̀kọ́ ìjọba bízì three days adé lo dẹ̀ ti gbowó ẹyọ burúkú ni ẹ o tí ẹ bá tó wá tọ́ síbẹ̀ ọgbà wọn dìrẹ́tọ̀ ẹ wọ́n lè bẹ́ẹ̀ gbá etí wọn ló gbẹ́ ti pm ọgbà ọmọ gbọ́n stand by everybody wọn ló máa ń là kọ́ ọmọ olóṣèré ni o lọ́rùn o. uncle lẹ́gẹ̀ẹ́ My name is Debbie Mary. Debbie, what? Your Mary, you're cool. Debbie, Debbie, are you talking? Are this CEO part of you? Who are you? Forget about your celebrity or not. You are old celebrity one. You are not. Àgbà wa ló ń celebrity là wa CEO single suko. Daddy Mercy, don't call my phone. Kí ló ṣẹlẹ̀? Ẹsẹ̀. Ó ní kí ni mo bẹ̀rẹ̀ sẹ̀? Àṣé ò lè àṣé ò ń ṣíwọ́ lólè, ó lè ṣíwọ́ Debbie, ó lè ṣéǹjì wo bí gbẹgbẹgbẹ nímọ̀ràn sórí ó da láyé ipòkípò tẹ́lẹ̀ bá wà ó máa rántí pé òun kọ́ ó lè jọ́wọ́ ló lè ní òun kọ́ ló lọ́jọ́ gbogbo ogun bí ọlọ́run lè dájọ́ gbogbo fún ẹ kó pọ́ sínú eré pọ̀ tó ń kíw ó ti jẹ́ tiẹ̀ lẹ́ o ó ti jẹ́ tiẹ̀ lọ́ ti sanwó àti jẹun tán ẹlẹ́gbà ẹlẹ́gbà take place ah ẹlẹ́gbà gbọ́dọ̀ ọmọkọ̀ lọ́nù kan sí wọn lọ́mọ yẹn lọ́nù ọmọ yẹn ọmọ kan bá mi dùgbà wọn lóko bẹ́ẹ̀ ah mi ò láàmì lóto lóko ọmọ yẹn mọ́ mi ò lóto lóko ọmọ ọlọ́mọ yẹn lọ́nà sí èyí débi mo tó máa ṣe é sí lẹ́gbẹ́ mo pe ẹ̀kọ́ tó ní yẹn home express tó ní yẹn wà á lọ sí wájà àwọn okùn àbáwọn ọmọ yẹn náà ó yìí ní màmá tó jọ tó ní màmá ẹ̀ bọ́jà ọmọ yẹn náà lọ bá wọn sọ pé ó ní òdo ń tẹ̀ ni o gbogbo fẹ́ tú ẹ̀kọ́ yẹn gbọ́ o tó bá tó wá gbọ́ ẹ̀kọ́ yẹn tán wo bí tó bá débi tí màá fún ẹ Dangote àbí kí fẹ́ẹ́ gbẹ̀dá fẹ́ mi àtọ́jọ́lá sọ́kọ́ máa lè ní mi. Hmm? bọ̀dá fẹ̀mí ọ̀tẹ̀dọ́lá bẹ́ẹ̀ ni dáàdi ọmọ yìí tí wọ́n ti wọ́n mú mi díje yìí ọ̀rẹ́ gbogbo èmi ajọ́ wa ni àbíṣẹ́ yìí Tinubu pàdé mi ni. ẹ̀yin ní Dangote lọ́wọ́ láyé yín mi báyìí. kò sí kò tó ṣe mí bẹ́ẹ̀ sì ni wọ́n lé o. ayé yín ò dáa. yé. oyún òṣìlẹ̀ wa. ọmọ lọ́wọ́ sí mi díẹ̀. ìdígọ́lé mi òyìnbó díẹ̀ ó lè rí ọkọ àwọn ọmọ yìí dà. ibo ló ojú ọmọ ọmọ dẹ́bìrì sẹ̀fẹ́ bí sì kọ́ ni. Ah, ṣé mo ní mi ò mọ ni kò sẹ́ni tí ò mọ ah, ibo ló ti pàdé olórí burúkú ni mo. sẹlẹbù lèmi náà máa wọ mi máa sí yóò sì ń gbèsè kọ bíkọ́ dùn bébí ó mọ kan tó ní sá. ó ṣe mọ̀ pé olórí burúkú yìí ó ń ṣòwò tí ẹ̀gbọ́n mi tí mo sọ fún ẹ ó mọ̀ pé mo sọ fún ẹ pé dàrẹ́tọ̀ lè ẹ̀gbọ́n mi kan. ṣe mọ̀ pé olórí burúkú yìí lórí ìrìn ẹ̀gbọ́n mi. yes ẹ̀gbọ́n mi sanwó iṣẹ́ fún idiot kò wá sórí set kò wá ṣiṣẹ́ kò gbé kọ́ọ̀lù mọ́ kò lè return owó. wọ́n ti ṣe nìyẹn. Ah, ṣé wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ níṣẹ́ ló wá pé gẹ́ ọkàn tí ò tiẹ̀ lórúkọ rárá òun ló wá save dé yẹn òun ló lò òun ló sọmọ yẹn dèèyàn lẹ́nu. ẹ ẹ ẹ ṣé kìí sọmọ tó sọ lẹ́yìn tó sọ ọmọ yìí ló kọ́ ọmọ yìí náà. bá òkú òun ní bá òkú bá òkú bá òkú bá òkú. Eh, thank God eh. for that girl after ti wọ́n yẹn ti eh, ṣiṣẹ́ tán ní díọ̀ tí wàá pé ló wá ṣiṣẹ́ ìdáwọ́ padà. ọmọ ìbí tí táyé yẹ kó bàbá jẹ tẹyẹ kó lè dáa tí dẹ́bìtì bàjẹ́ nìyẹn sí bá ah. òkú ẹ spéèsì ni mo ti sọ fún lẹ́kàn pé mo ní pé ẹjọ́ lè ní òun kan ló lọ́la so ẹni tí ẹni kó sí kiri òun kò lò dáadáa tí ẹ ti bàjẹ́ nìyẹn ah. so àpá pété wò kéde wà pé kí n máa jẹ́ṣẹ́ rẹ̀ àkọ́ màá la nígbà tí kéde nìkan kan lára mọ́ àkọ́ màá fi máa jẹ́ wà sí ìsìnkúsì kan. kò máa jẹ́ṣẹ́ ta ni irú nọ́nsẹ̀nsì wo nìyẹn. irú ìyàwó bá ni wọ́ tó bá gbọ́ princess queen ìwọ ló ń jẹ bẹ́ẹ̀ eléyìí kò ní ní space rárá. ẹ eh, ẹ eh, eh, mi ò ah, mi ò láì gbogbo nǹkan tó ń sọ yìí ṣé o ti mọ̀ wá disturb mi lórí. wọ́n bá gba disturb mi ṣé mo complain. everyday yes no problem. tí mánéjà sọ pé wọ́n ń bọ̀ lẹ́yìn. Ah, ọmọ ò dùn gan o ah, mo máa ń wo fíìmù ẹ mo máa ń kó ẹ gan àti mánéjà gan sọ pé five m lówó ẹ gan mi ò kí ẹ for a night àbí báwo. actually you look more beautiful than I expected ah, ọmọbìnrin tó rẹwà báyìí fún fáwọn ọmọ I'm talking about. sure. Um, yeah, actually. Um, five million tá gbọ́ fún manager yẹn díẹ̀ ni from what i'm saying mo máa add extra two million tí o bá lè fún wa ní nǹkan fẹ́. sure sure sure. mo mean pé extra two million fún wọn nìkan. Yeah tó bá lè jẹ́ kí n feel gẹ́gẹ́ bí ọmọkùnrin jẹ́ kí n sọnù let me feel like i'm in heaven. I just did. there. ju ju body fún mi ju gbogbo ẹ hmm. fún mi kò bọ́ sórí mi kò bá mi ṣeré gidi. I promise you extra two million. Tíṣẹ́ ò bá pẹ́ ni extra two million is not a joke. No no no no My rush here now. ah I tell you, Wally, pé a fẹ́ my rush kọ́kọ́ fún ara wọn lap dance àwọn you know ah you know what i'm talking about. swag fún wa ń sìn tó twist fún mi mo kọ́kọ́ fẹ́ rí nǹkan tí mo fẹ́ jẹ. yà yà ti yẹ ah, come come come come. ẹ̀hẹ́n. Ah. Shake body now. Shake body now. Ah. Yeah, that's what we're talking about. Yeah, uh-huh. gbọ́wọ́ sórí àyà, gbọ́wọ́ sórí àyà, mo wẹ̀ wá. Uh-huh, that's what we're talking oh. about. Uh-huh. Exactly. No, babe. Ó uh, ló fẹ́ bá mi sọ̀rọ̀, right? I mean, mo ti wà lẹ́gbẹ̀ẹ́ like five minutes. Oh, so anything. What's up? Bá mi fún now. Mo fẹ́ bẹ̀rẹ̀ sọ nǹkan tó wà very important. Very important? Yes. Ṣé kò sí problem? bóyá mo gbọ́. má bínú fún nǹkan tí mo fẹ́ sọ fún ẹ o méjì mi ò ever love ẹ rí n kò love ẹ bí ọ̀rẹ́ ni. like me as a friend after how many months. Uh, well, you do tell me you love me. So what's going on? Sorry, I lied. Àtìgbà tí mo ti meet ẹ, um, ojú èèyàn kan tó nice mi tí mo dẹ̀ like company ẹ̀. Most especially ìgbà tá a máa ń ṣàtìgbọ́n ẹ̀ tàtẹ̀ tí ìríra wa, a máa ti ń sọ̀rọ̀ wa jẹ́ kí n So ó dàbí pé ìwọ nìkan ni èèyàn tí mo ní tó ń jẹ́ kí n máa feel pé mo ṣì wà láyé. Um, mo ní èèyàn tí mò ń fẹ́ nílùú wa which is Kọ́ládé Kọ́ládé dẹ̀ wà ní ìlú wa aside Kọ́ládé mo mo ní feelings for. no wait wait ma rush ma rush check and get it right o ní another guy àbí. yeah. okay mi ò mind mi ò mind i mean mi ò mind sórí kò disturb mi èmi ò disturb ẹ̀ ń ṣe tiẹ̀ mo ṣe tèmi ni look àwọn yorùbá sọ pé kánìkà pọ̀ yíyẹ ló ń yẹ ni ikán yẹn ń di méjì kínú bí ni. look at me look at me babe This love is sharing But nǹkan tó matter is kí n ní ẹni once i have you i'm good. Dimitri i'm not good for you mi ò dá fún ẹ. o rántí pé o béèrè lọ́wọ́ mi nígbà kan pé ṣé mo fẹ́ mánéjà mi tó ní kò kà nínú news pé àwọn kan sọ pé mi àti manager mi close. and and. Um, mo mo mo ń fẹ́ manager mi kò wá ṣe pé à ń fẹ́ra lásán àsìkò tó bá wù wọ́n ló máa bá mi. don't don't don't don't don't bother saying it. please let me tell you ṣé wàá rí i kò sí ọkùnrin náà tí ò lè bá mi sùn níwọ̀n ìgbà tí owó bá ti wà involved i don't want to waste your time ló jẹ́ kí n pè ẹ́ pé kí n sọ fún ẹ àti pé ta bá ń ba lọ báyìí kó lè padà pàdánù ẹ̀mí ẹ. Hmm. Hmm. don't leave me don't leave me ó gbérọ́ léwèrè lọ́wọ́ <laughs> eh, story ni o story ni o kò rí ilé o ìwọ má ro sọ gbọ́ ẹ̀hẹ̀n ń sọ̀tẹ́ náà fíìmù fún ọ ni. Emeke, má wá síbí báyìí mọ́. I don't want you to lose your life. babe babe. why babe? olùbẹ́ẹ̀bù babe, ló ń ṣe ẹ̀. ṣé ṣé script ló kà ní àbí mò ń lálàá eh, eh. excuse me sir please i wasn't talking to you Hey, Madam, dẹ̀ bọ́ta yẹ tètè bọ́ta lẹ́rọ tó o bá fẹ́ gbọ́rọ̀ sí mi lẹ́nu. jọ̀símù ńlá la ni ogún ọ̀tọ̀ mọ̀ ẹ́ sọ ogún ọmọ yẹn. dákẹ́járe aláwo ló ńlá èmi sọ pé láti gbàtà tí wàá bí mo ti observe. àwọn kankan ní bíbá ṣe owó notice ni o kì í o kì í tábà ti wá kò ní jẹ́ àwọlé kò ní wá sọ́dọ̀ wa ìjọ tábà ti wá manage wọlé o notice ẹ̀mẹ́wàá ló máa máa wọ ẹ̀yìn èmi mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ sẹ́ẹ̀ mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ wo bí o mọ̀ pé orí ló yọ ẹ́ aṣẹ́wó ló bá gbé sílé. no no no no no no don't talk like that don't ever ever make such statement about her again what do you mean by aṣẹ́wó why you be judgmental. Eh, ogun fẹ́ pupa ẹnu tiẹ̀ náà da lẹ́yìn tó yẹ kó máa pẹ̀tù sí ná ọwọ́ à ń sọ fún àkọ́dá ah, ọ̀ ń bá ń ná jẹ́ ni ṣé ọ̀dà abẹ bá wà ń lọ nísìn kọ́ lọ wà ọ́sà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àkọ́ pa ọ̀dà nà. bàbá ṣé wọ́n gbọ́rọ̀ lọ́dọ̀ yìí. ọ̀kàrẹ̀ má dáhùn oje ìtàn tí wọ́n fẹ́ ṣe nú eré tẹ́yìn ó gbélé wò òun ní sọ fún ọ ni ó fi ń ṣe rìhásà ni rìhásà pé tọ̀ kẹ̀yìn jẹ́ audience òun jẹ́ actor àti boss ní tó fi ń ṣe nìyí. wọ́n gbà pé èsì reality lọ́gbọ́n lọ́gbọ́n ọ̀ṣẹ̀lẹ̀ ọ̀ṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ká sọ ọ̀ṣẹ̀lẹ̀ ìlẹ̀ ìlẹ̀ lẹ́fẹ̀ ẹ ṣeun kílẹ̀ ń ta kílẹ̀ ń ta ẹ ṣeun. gbogbo tó sọ kalẹ̀ ẹ̀ ní sẹ́yìn mi mọ̀ ẹ ọkọ jílóró ojú ṣàánú. láàrin mi àti ẹ ṣe má tán kí n má fi dúdú pé òun fún un ó sọ tán ni ó gbé ọyẹ wo ni. ìwọ ló ń má sí ni wáyé rìn pé ẹkọ máa ń mú rìn yóò dàkúta sẹ́wù ẹni. kí ni kí n bá sọ. yóò lè ìwọ ẹ ẹni tí ó pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìfẹ́ bá wá ẹ̀yìn yìí kọjá àyàn yín star ni olókùúta ni wọ́n ṣe star wọn ò mọ̀ yálà ya tiẹ̀ so iléeṣẹ́ àyìn lẹ́tí máa bára yín lájọṣepọ̀ ó lè fẹ́ ó ti jẹun tán. ó ti tó ó ti tó kí a máa lọ. oríire o àbẹ́yìn náà débẹ̀ bẹ́ẹ̀ déńdé ni bẹ́ẹ̀ náà débẹ̀ nígbà tó di ẹjọ́ sọ pé ìwọ máì pé ọkọ tó wà ó lè máa sojú kan kí wọ́n máa sojú kan mo ti mọ̀ pé gbogbo nǹkan ni ò ní jọ́ lójú ó lè kí kíní ẹ̀ sínú ẹ̀rọ ọkọ̀ olóṣì orí bó ti tẹ̀ ọ̀dà mi ìbùnúkó èèyà sọ̀rọ̀ tí báàkú sọ sórí lóòótọ́ ni àbí ọkọ̀ sórí sórí ni ọ̀jẹ̀ wèrè ń fi wá ṣe rè áṣà fíìmù tí wọ́n fẹ́ yà kò lè kò lè rí kò lè rí ìwọ wàá wà o ọwọ́ àbò ti wà ọwọ́ àni máa jókòó kómi ó máa sẹ́ńbẹ̀ bó ti wà omi ó ti wà tó wà báyìí àwọn tí wọ́n ń ṣe irú ẹ̀ tí wọ́n bá jókòó sẹ́jú kan báyìí tí wọ́n bá dìde omi lérí wọ́n ti já I wanna be free like a bird up in the sky yeah. I wanna be free I wanna be free see I wanna be free yeah. like a bird up in the sky oh, I wanna be free I wanna be free àní ojú tó pàjẹ́ lóru bódélé ta ló fẹ́ fún òhù. ẹni balẹ̀lẹ̀ kọ́ bá mi kíyà mi o ẹni máa délé máa rò máa rò gidi gan-an òun ojú mi rí lájò òun tójú mi. I wanna be free like a bird of peace. sky. Like a bird. I wanna be free in the sky. I wanna be free. Yeah, yeah, don't fool. I wanna be free. Yeah, yeah, don't fool. Like a bird up in like the sky. Like a bird up in the I sky. I want to be free. I wanna be free. Baokuo o ìrẹsẹ̀ Baokuo ju o. lè jagbado, ṣe lè jàgbàdodo àdìyẹ tí kò kú ṣe lè jàgbàdo kò ṣe lè jàgbàdo bóyá bóyá bóyá. bàbá ẹ má jẹ́ kó lọ o ẹ má ṣì fún o abọ́kù ẹ bá sí mọ́ mi. báwo wẹ̀ bẹ́ẹ̀ ṣòrí wojú mi ṣé mo pọ̀ rẹ̀ ní mi àti ẹ̀ kò dẹ̀ sí nǹkan tó bí mi láyé èyí tí mi ṣe fún ẹ rí jọ́ torí ọlọ́run jọ́ torí ọlọ́run gbogbo nǹkan tó bá fẹ́ béèrè má ṣe fún ẹ. ẹ mélòó ni mo ti sọ́fà yín lẹ́yìn pé mo fẹ́ kúrò nílé ṣé jẹ́ kí n kúrò nílé. báko you can't leave. I want to leave. you can't leave báko báko you can't leave. bàbá ẹ má súnmọ́ mi. bàbá ẹ má ṣí gẹ̀ẹ́tì ẹ. ẹ má súnmọ́ mi. tó bá súnmọ́ mi. tó bá súnmọ́ mi. bàbá ẹ gbọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ.

ṣé mi ló ń sọ fún pé kí n ṣe nǹkan tí bá fẹ́ ṣe. ẹ ẹ ẹ ẹ ẹ dúró báwòkù ṣé o mú mi ṣeré is this a joke listen listen kò gbẹnu ẹ sọ àwọn listen to me and listen good sori tí o bá débi by the next one hour ah nǹkan tí màá ṣe fún ẹ ara ẹ akọ o báwòkù ṣé mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ah báwòkù let me let me tell you something sori your beginning has just come to an end and your end is just beginning èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ṣé. ṣé rí láìpẹ́ yín. get out ṣe ṣe ṣe rí láìpẹ́ yín. ẹ àfihàn jẹ́ oyè àwòdì ẹ lè gbádìí yẹn. Are you, are, you, are you mad? Is it for what? Are you, are you, are you crazy? God tell them in Seattle you are mad mo kú yín jẹjẹ ẹ padà wá síbí empty like fools ẹ rẹ ọmọ kékeré ẹ rẹ rẹ á dùn you are sorry sorry for yourself get up get up get up ọmọ mi get up. gbọ́ tẹnu mi láti fọ́. kí ló ń pè mí fún mi. láti fọ́. ṣé bó mọ̀ wá rí ni òní náà wà ní tó wá ń pè wá. ẹ jẹ́ kí n ṣẹlẹ̀ ẹ wọ́n wọ́n wọ́n má máa kí pé lórí wa o kí ló ṣẹlẹ̀. ẹ̀jẹ̀ padà lẹ́yìn wà á ṣe òkùnfà ẹ̀ o. ẹ̀jẹ̀ igbó tẹnu mi ẹ̀yin nìkan ni mo ẹ̀yin nìkan ni ẹ̀yin nìkan. jẹ́ kí zoom ẹ̀ dáadáa fún ẹ jẹ́ kí zoom ẹ̀ ṣé o wá ẹ̀. Ah, orí fídíò ẹ̀ ṣì wà. bẹ́ẹ̀ ni o ṣe rí èmi tèmi o kí ni ìjà mi lẹ́nu like i'm so surprised o lójú mi ó tún jọ set up torí inú fídíò yìí ṣe ló lie down now. Ah, ah, babe kí ló ń sọ set up ni kí ni wó dáadáa ah! ẹni tó ń fẹ́ yín tó rẹ́rìn bí eléyìí ní set up ah please o ṣùgbọ́n nígbà tí ọ̀gá ẹ̀gọ́ wà gan mm. tó sì jẹ́ star mm. ọ̀gá yàn kì í ṣòṣì bí eléyìí. wà ọ̀gá òṣìwò ọ̀gá tó ti dológun àná tipẹ́tipẹ́ abéwo ló ń sọ. ìyẹn náà ṣe wà ó ṣé tí ẹ wá rí àti sẹ́tọ̀pù àti kò sẹ́tọ̀pù àmì bèbè yẹn kò ṣe mí torí bó ṣe wà yẹn kárí ẹ̀ ti end abẹ́ mọ̀ ó ti lọ. lórí tójú ṣe wà yẹn gan. àrọ ọmọdé ọmọ ẹ̀gá máa bá ń bẹ̀ ah! bẹ́ẹ̀ mo sọ fún ẹ. ó ti lọ jà ó ló mọ sigma lọ ni tó ṣe wà yẹn. ó lọ kó lọ o hmm, gbogbo eré dalẹ̀. ó ṣe ọmọ pẹ́ ó tún ti ń lọ. ṣáàbù kan ah! <laughs> bọ̀ ṣáà mọ favourite mi. ọkọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ti sọ̀rọ̀ lọ ṣe nǹkan tẹ kí mm. Everything is over. Orí ọ̀rọ̀ yìí náà ni ìyá mi kú That's the best thing. Torí tí ò bá ṣe nǹkan tó ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa detest ẹ gẹ́gẹ́ bí àwọn náà ṣe é tẹ fún gbogbo ìwà tó wù sí wa inú ò fura látàrí gbogbo ìwà tó ń wù lásìkò kan àá náà wọ́n pé kò ń ṣojú lásán. nígbà tó bóyá fún ìrètí nípa ní ṣe mọ̀ pé tí ò bá sí owó lọ́wọ́ mi ìwọ oníwà mi left to us, a feel pé fame and money ó ti jẹ́ kó change. ọmọ kékeré ẹ̀kan lásán ni everything is over. ó ti tán hmm? báwo ń ṣe ìjà tí ẹni ìjà tí gbogbo wa ni. Hmm? àdèmàbẹ ìjà a máa ṣàlàyé fún Kọ́ládé. no worry we are here to support you yeah. and àdèmàdúró tiẹ̀ for life. Kọ́ládé Kọ́ládé á dáa kó gbàgbé ọmọ bá òkú pátápátá ah, ah, òun wo òṣì tó ń ṣe ó dẹ̀ ń sunkún òun ṣẹlẹ́yà òun ṣòṣì ṣé wọ́n tó yẹ kó kálákó kan léjú pa kọ́ máa bèrè lọ́yẹ̀ kó sọ pé o ò fẹ́ lẹ́yìn kankan ọ̀rọ̀ ìwọ́mọ yìí gan kò fẹ́ yé mi mọ́ o nídìílé wa kò máa sẹ́ni tó máa rìn dìbì tiẹ̀ yìí ọ̀rọ̀ obìnrin ọ̀rọ̀ obìnrin ló wá mú ló wá mú nǹkan tó ń kówó lé lórí ó ti wá di nǹkan tó gbà gbogbo ọmọ bẹ́ẹ̀ nìwọ wá ń wò pé ah, ọmọ rèé ọmọ rèé ṣọmọ nìyẹn àbọ̀ àbọ̀ kọ́ládé mò ń pa aláṣẹ ni o èmi ò dá alábàá o ò lè fẹ́ ọmọ wèrè yẹn mọ́ ọmọ burúkú yẹn jẹ́ kó máa lọ kó máa bá tiẹ̀ lọ ha dáàdì ẹ ti pé ọmọ gidi ni bá òkú ẹ ti aṣẹ́ yìí padà ó ti di ọmọ burúkú. ṣé wọn ò ṣí ẹ ṣá ṣé wọn bá mi ṣí ẹ ńgbà tẹni tó mọ̀wé tó hurú wà wèrè yìí ká tó wá sọ olódò bíi tẹ fún mi fóònù rẹ ò ń ṣe wèrè fídíò kan lálálẹ́ màá gbà àbí wèrè nìyẹn mi tó wà. bá mi kékeré good good ṣé nǹkan tó yẹ kó fi ṣe screen saver rè so ìwọ náà ti rìn ní bèbè o ti rìn ní bèbè orí ẹ̀ ò pé orí ẹ̀ orí ẹ̀ kò pé orí ẹ̀ ò pé wá gbọ́ kọ́ládé ìwọ ni mo ní láti bá a sọ èyí lódodo ọ̀rọ̀ gbàgbé ẹ̀ ó ti lọ sọ pé ó ti lọ. mọ́mí hmm? ó ní kí n tẹ̀lé àwọn lọ sẹ́kọ̀ọ́. ẹ ẹ lóòótọ́ ni torí pé gbogbo ẹ ló ti ṣàlàyé fún mi ó sọ fún mi wípé ẹ fẹ́ lọ ṣe mítìn kan kódà ó sọ títí pé lẹ́yìn mítìn yẹn ẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́ fíìmù tẹ́ lọ bẹ̀rẹ̀ sí ní ṣe in fact kó tó di pé àwọn ọ̀rẹ́ wa pè ẹ́ èmi àti ẹ sọ̀rọ̀ kán òun hmm. gan ló fún mi ní owó yìí kó tó lọ bẹ̀rẹ̀ ó ṣàlàyé fún mi pé sórí fíìmù tó ṣe tí ò ti jáde yìí hmm. ah! ó náwọn èèyàn ti ń èrè fíìmù yẹn òkìkí fíìmù yẹn ti kàn pé kódà wọ́n ti ń retí kó jáde wọn ò lè dúró kó jáde torí àwọn èèyàn ti ń béèrè fíìmù yẹn gan. èmi náà rí bí mo ṣe kiri lọ tí mò ń bọ̀ àwọn èèyàn kàn ń kí mi lọ́tún ọkọ tí ẹ yé mi. in fact wọ́n ní wọ́n fẹ́ pè é sí meeting kódà wọ́n wà ó. nǹkan tí èèyàn kò ṣe náà sọ fún mi láti wọlé wọn ni. ó ní. inú mi dùn gan-an. Ah. bí mo ṣe ń bọ̀ láti kiri báyìí mo ṣe àkọ́kọ́ ipá àwọn èèyàn wù mí wù mí àwọn kan ò lè mú mọ́ra wọn wọn pè bá kó superstar kó dé yé mi kó tó di pé fìyè wá bá mi wá ṣàlàyé tí mo fi wá wọlé wá rí wọn. ó ah! là bá wa ṣàánú fún wọn àwọn náà ara láàánú. àmì àwọn marketers ó ní mítìn tó fẹ́ bẹ́ẹ̀ sí pé wọ́n ronú pé yàtọ̀ sí pé wọ́n fẹ́ pè sí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ńláńláńláńlá hmm. bí wọ́n tuntun ń bá wọn ṣe mítì wọ́n sọ pé wọ́n fẹ́ máa kówó fún ẹ kó máa ṣe fíìmù tiẹ̀ kì í ṣòwò kékeré o pé wàá lọ máa wá sítórì wàá wá máa sọ di fíìmù tí gbogbo àwọn màmá wò. àmá ah, mi ìyẹn tóbi o ah ọlọ́run máa máa máa ṣàánú fún wọn àwọn náà ara láàánú bó ṣe ṣàánú fún wa àwọn ọmọ tí wọ́n náà ara láàánú wọn kò ṣe yíyan náìsì. ó náìsì ẹ bá òkú ó di dandan kó rà láàánú àdàbí tí n bá ní kó má dá fọ́mọ làkejì ni líkọ́ ni kò ní dá fọ́mọ tí mo bínú mi àmọ́ bá òkú bó ṣe ń dùn mọ́ mi nínú tó pé kó bẹ̀rẹ̀ ìrìn àjò yìí bẹ́ẹ̀ náà ni wọ́n fẹ́ máa ṣe mí bákan pé bóyá kó máa lọ. kò kò yé mi. kò tiẹ̀ yé mi bí mi kan ṣe ń fìlì orí ìfẹ́ jo orí tó máa wá fẹ́ fara pẹ́ ibi lọ́jọ́ ọ̀la. Hmm. Hmm? ẹ̀yin náà ni ẹ ń ṣàlàyé fún mi pé ọkọ̀ ṣèyí náà ti wá rẹ̀yìn náà lé kí n tó dé bẹ́ẹ̀ ṣe ń sọ kò jọ pé inú yóò dùn òun lè sọ tí ẹ̀ ń dunú tẹ̀ ṣe gbogbo yìí ẹ ṣe wá ní pé ó jọ ẹkùn bí igi. ọkọ mi ṣóògùn wọn láti lọ. mo ní ohun ẹ̀mí láti lọ. ohun ẹ̀ dọ́kàndọ́kàn ohun ẹ̀. ohun mi láti lọ èyí ló ṣàmọ̀ pé kò ń ṣe pé torí pé òǹkó ìkọ́ wá sílẹ̀ wa wá sọ fún mi pé kì í máa lọ sẹ́kọ̀ọ́ ni mo ṣe fẹ́ tẹ̀lé wọn èyí ló mọ̀ pé iṣẹ́ yìí iṣẹ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀dẹ̀ mọ̀ pé kò sí opportunity kankan fún mi òun náà ní ṣe mo ṣe sọ fún yín pé mo máa lọ sí school lọ ka theatre irú àǹfààní ìdẹ́tẹ̀ ń sìn ṣé kí n má wà lọ ni. <sighs> ó dáa ohun tó dáa kò fàdúrà ètò kù díẹ̀ káàtó náà òun fi àdúrà. sori ìbẹ̀rẹ̀ ò sí o ìdúró ò sí o ìjókòó ò sí o wàá gbàdúrà èmi náà gbàdúrà. màá gbàdúrà ṣé màá ṣàlàyé. lọ́lọ́ ọlọ́run lọ́lá àdúrà. màá lọ. wàá lọ. màá lọ màá yẹn ṣe. mo dẹ̀ ṣe ń lọ yìí kó dàrú bí èéfì ìrìn àjò tó ń lọ yìí á gbé ẹ e. orúkọ ẹ á ga ga ga ga ibi gíga gíga lọ sọ pé orúkọ ẹ ìníwá ẹ ti jí ni. Ah. mo ń farabalẹ̀ kí ló ṣe é. ẹ má bínú ìgbà tá a délé ni mm-hmm. ẹni pé a fẹ́ ṣe mítì. yes. mo rántí pé bá a la wà. Mm-hmm. ibi báyìí orí bẹ́ẹ̀dì ẹjọ́ báwo la ṣe dé bíbá yìí ta ló ní bíbá yìí àti pé kí la wá ṣe ń bí. farabalẹ̀ ah, ah, ó ṣàrí mi ń bí ṣé o trust mi ni ṣé mo fẹ́ ṣiṣẹ́ nǹkan tí ò dáa fún ẹ ni mo jẹ́ sọ fún ẹ ilé agbára ló wà yìí ó ti yẹ ẹ́ sìn ibi tèmi ara àwọn boys tá a máa ti ń ṣe àdúrà fún àwọn ọmọ tó nídìí àdúrà ni so kò sí nǹkan tó lè ń bẹ ilé ọjà ni ó ti yẹ so feel free kò sí nǹkan tó ṣe ó ṣàrí mi ń bí. Mm-hmm. ìjọ ta ló fẹ́ ìwà òkú ìwọ ṣe fi ta ló bọ́ṣọ lọ́rùn ẹ lẹ̀ ẹ́ kí ló ń fi yẹn ṣe kò sí nǹkan tó ṣe ẹ̀ náà ó ṣàrè mí bíbá ẹ̀. náà alẹ́ ló kọ̀ yìí. Ah! kí ló ṣe é pariwo náà. ọ̀sán la débi ẹ o ti wá bí for some eh, mo sọ fún màmí pé mo ń bọ̀ mi. fi yẹn lẹ́sẹ̀ à ah, just some hours ló ti fi wà ń bí and so gbogbo àti wọn wà ń bá yẹn tó ṣáà ń da gbogbo ẹ̀ mu tó ń da gbogbo ẹ̀ mu tó tiẹ̀ slow down ìwọ ò pé ọjà ló ń jẹ yẹn èmi organize ọjà fún ẹni tó bá ń gbọ́ ọjà má jẹ mí ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ni ó jẹ ìwọ ló jẹ gbogbo ọjà yẹn òkèrè <laughs> ẹ gbọ́ ọjà to make you feel alright okay wo àgbà tó ti jọjà tán ló mú èmi gbélé jáde ó ti yẹ. àròjọ àmọ́. kí ló ah! ṣe tó ń pariwo bẹ́ẹ̀. mi ìjọ kí ló ní tẹ̀ ṣe lẹ́yìn. kí ni mo ṣe mo yà ẹ́ hò ó dẹ̀ ní kí ni mo ṣe kí ló lè ní pé mo yà ẹ́ ní hò mo yà talent mi ní hò ṣé nǹkan tó kí kí ló bàdí nù yẹn. ẹ̀yin lè rìkọ́dù mi ni mo ṣe fún yín. very good orí ẹ̀ṣẹ̀ ṣe ń pè ní insurance ló ń pèlè farabalẹ̀ gbogbo tó mi tó mi farabalẹ̀ insurance tèmi lélẹ̀ o mọ̀ torí ẹ ẹ ti pọ̀ báyìí ẹ ti pọ̀ dẹ́ ti jẹ lọ èmi ò dẹ̀ lè lajú mi lẹ̀ kí tá ló bọ́ kó wọ̀ you understand we we'll give them a platform and then all of a sudden wọ́n máa rò pé àmọ́ ṣe mọ́ wọ́n máa treat wa like shit so mo yẹ wo pé ah, nísìn ìwọ kẹ̀ little advert ta gé yẹn táwa gbé síta gbogbo everybody ló ń pè mí marketer tí ò rántí mi for years ó ń pè mí pé ta lọmọ yẹn ta lọmọ yẹn ta lọmọ yẹn everybody ń béèrè ẹ who is this Bauko who is this Bauko good acting good acting ah so that's to say pé o ò ní pẹ́ blow tó bá rẹ̀ ti blow dànùdànù a lè sọ nǹkan tó máa ṣe o lè débẹ̀ tán sí wà wá sọ pé ò mọ̀ ṣe mọ́ lèmi ṣe ṣe léyìí so dàtọ́jọ́ tó bá fẹ́ bẹ́ẹ̀ sí ni máa ṣe bí ìwèrè màá rán ẹ létí torí àmọ́rú yín wà á débẹ̀ tó sìn ìgbà yẹn ló máa béèrè ikú tó pa bàbá ẹ̀ ah oh yeah yeah so èmi ò ní jẹ́ kí yẹn ṣẹlẹ̀ torí ẹ̀ yẹn rìkọ́ọ̀dì máa gbọ́ farabalẹ̀ as long as tó bá ṣe ọmọlúàbí tó wù ọmọlúàbí tó ṣe smẹ́smẹ́ kò sí ọkàn mi ìlè èmi náà burú náà mi ìlè mi ìlè gbélé síta náà. ọkọ ẹwẹ ìbàdàn máa ṣe lé mo kì í ṣe ingrate ah. and again èmi kò ní mọ ọbẹ̀ yín pé kẹ lómi ẹ̀yin lè rí mi jọ yẹn tẹ́ sọ pé ìbá yìí ṣe ẹ̀bẹ̀ mi gangan tí mo tún lọlé lọ́bà máa mi ilé ìtẹ̀sí ti pọ̀ jù mi ò ní dà yín ẹjọ́ ẹ bá mi eh, dílé. <laughs> bí gbogbo ń ṣe máa ń sọ nìyẹn o ò ní dà mí ṣe bẹ́ẹ̀ ni ló fi ń sọ báwo lèmi ṣe mọ nǹkan tó wà nínú ẹ̀ báwo mo ṣe mọ̀ pé ò ní dà mí lóòótọ́ ẹ eh, má wọrí bó dà mí bó dà mí a máa mọ̀ lọ́jọ́ iwájú ọjọ́ tó bá dẹ̀ ti dà mí kí lèmi máa ṣe èmi máa gbé gbogbo eléyìí jáde ni máa jẹ́ kí ayé mọ̀ pé à nǹkan tọ́mọ yìí ṣe tó fi rí róòlù yẹn gbà léléyìí o àmọ́ tó o bá ti dà mí o ní problem àmọ́ báwo kò jẹ́ wá sọ fún ẹ o tó bá sọ pé ọ̀la dé tán sí o di star girl o wá bẹ̀rẹ̀ sí ní ṣe yàmàyàmà sí mi èmi fúnra mi máa ba ayé jẹ́ o àbí o wá jáde kúrò níbí o lọ fi ẹnu ẹ sọ fún anybody nǹkan tó ṣẹlẹ̀ ń báyìí àbí pé mo ní fídíò ẹ o mo ní píkítọ̀ ẹ ó lọ nìyẹn o wọ́n máa yanjú ẹ ní o. ṣùgbọ́n nípa àwọn tẹ bá sọ ti sọ òkè ìwọ̀nba tí mo ṣe yẹn fílẹ̀ mo ti ẹ̀ fẹ́ ṣe fíìmù mọ́ mo ṣe wálé. bẹ̀rẹ̀ sọ̀n jọ gbẹgbẹgbẹ bẹ̀rẹ̀ sọ̀n ta ló ń bá sòṣì ọ̀rọ̀ o ò ṣe kí ni mọ́ wàá ṣe fíìmù wo wàá ṣe fíìmù dáràn. ọkọ mi ò ṣe fíìmù mọ́ ọkọ mi. bẹ́ẹ̀ máa gba ọjọ́ ẹ̀ mm. à ta ló ń bá sòṣì wọ́n máa ṣèkà fún o mm. tí pa àwọn ẹkú ok ó fẹ́ ká ṣèkà fún ẹ kàdáwọ́ ṣèkà fún ẹ kíyàn mẹ́wàá ṣèkà fún ẹ à ṣèkà gidi fún ẹ. ṣe ibà hmm, ṣe bẹ́ẹ̀. Hmm. ayé mi ti bàjẹ́ o. kí ló ń ṣe mo kò gbẹ́ni sọ. bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ nìyí. àtìgbà yẹn dẹ̀ ni manager ti máa ń fi tipátipá bá mi ní nǹkan pọ̀ wọ́n á tún pè mí fọ́kùnrin ìgbà tí ẹ̀mí mi ò gbé mọ́ ni mo sá kúrò nílé manager dẹ̀ pè mí tóòtọ́ pé kí n máa bọ̀ wọ́n lérí sí mi àmọ́ mi ò gbà the next thing wọ́n ti send sex tape mi síta nǹkan tí mọ́níjà ṣe fún mi ò dáa ikọ̀ ẹyọ kan tí mò ń rò sí ni ikú mo ti sú mi. o tẹ̀lé kú o lè para ẹ̀ ó ṣe tiẹ̀ ni kò ṣe tọ́lọ́run. ewu mi tí ẹ ṣe fíìmù yìí kọ́ ṣàfihàn láwọ̀dọ̀. you are still going back there better and strong má bẹ̀rù ṣòtìrí reason tí mo ṣe pè wọ́n nìyẹn wọ́n ṣe wà yẹn gbajúgbajà oníròyìn ni wọ́n gbogbo programs wọn dẹ̀ làwọn èèyàn máa ń wò lọ́ máa ń gbọ́ dáadáa so tó bá bẹ publish everything nísìn táwọn èèyàn rí òótọ́ ọbẹ̀ wípé o mọ̀ kankan nípa new deto league mo kúkú trust àwọn ọmọ nàìjíríà wọ́n máa face manager yẹn wọ́n máa correct ẹ̀ gbogbo story tó ṣe sọ yìí wọ́n máa publish ẹ̀ everybody máa rí pé o kì í ṣe ọmọ so you are still going back there o máa gba endorsement oríṣiríṣi òkìkí ẹ o ma ṣẹ̀ṣẹ̀ wa kàn ju bó ṣe kàn tẹ́lẹ̀ so you don't need to fear má bẹ̀rù ṣòtí gbọ́. ẹ <laughs> eh, ṣùgbọ́n mo sọ fún ẹ ká ló ti parí ẹ tí mo gbé ilé ìrora máa ṣẹlẹ̀. Eh? anyway gbogbo nǹkan tẹ́ ṣàlàyé pátápátá ni mo ti gbọ́ ó dẹ̀ yé mi dáadáa nǹkan kan tí mo kàn fẹ́ kẹ́ mọ̀ ni pé considering my own status in the media house gbogbo ìgbésẹ̀ tó bá yẹ ká gbé pátápátá la máa gbé tó jẹ́ wípé orúkọ yín yẹn ọmọlúàbí yín yẹn you will retain it back. gbogbo ẹ̀ báyìí ló máa wà bẹ́ẹ̀ so ẹ fọkàn yín balẹ̀ ìràwọ̀ tọ́lọ̀ ń dá nìyí ayé ò ní pa ọjọ́ ìrìnkú ẹ máa padà sí movie industry yẹn tó jẹ́ pé you even do great exploits so please calm down every necessary steps ẹ ṣe gan. ẹ ṣe gan. ṣeré tó ń pè fún mi ah, mo ti ní mi fẹ́ rí end life mi mọ́ kó get out get like kó ṣì dànù ó ń pè mí fún aláyé lọ sùn jàre get business with you. ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀ kí ló tó ń pe fóònù mi. ọ̀gá ọlọ́bẹ̀ ni ẹjọ́ kò get out kúrò níbí ṣé kò ní nǹkan tí èmi àti ẹjọ́ sọ ni mo ní pé mi ìfẹ́ ní anything láti bá ẹ ṣe mọ́ ọlọ́pàá ń wá mi ṣé ìwọ ọ̀sán gbọ́n máa fọlọ́pàá gbé mi ni ṣèbí nǹkan tó tí wọ́n sọ fún mi nìyẹn. alaye get the fuck out of my phone man kí ló ń bá mi sọ́ọ̀sìn ọlọ́pàá ń wá mi èmi ò jẹ́ gbìn náà sómi ìlẹ̀kùn gbì ọlọ́pàá máa wá mi fún kiri kí bá òkúrò report mi gan fọlọ́pàá mo fẹ́ mọ̀ kó nǹkan evidence olóhùn nìyẹn I want to see ah, kí ló ń ṣe àwọn idiot ta ni ẹ kó wọlé come in oh, ah, ló ṣẹlẹ̀ yes good evening how are you. you are Mr. Sheyi what do you mean na mr ṣe you walk into my house and lẹ wá sílé mi who are you kí lẹ ń ṣe bíbá ẹ wá à ẹ jẹ́ kí n mọ̀ yín náà ẹ ẹ you are mr ṣe who are you what are you doing here. i'm inspector folarin from state cid you are needed at the station. okay well that's fine but if you are inviting me um, give me some time I will get back to you guys then. Mr. Man, sori pé mo rí ẹ bí ẹni àpọ́nlé, mo ṣe pọ́n ẹlé. And I would like you to respect yourself. Ṣùgbọ́n bí ọ̀gá mi ti ṣe sọ tẹ́lẹ̀, you are needed at the station. Don't argue! Just move. Go take a man. I not argue. Do you understand? Shall we? that may not be necessary shall we. màá pé màá pé àwọn èèyàn. màá pé wí get out. màá pé get out. ẹ má tì mí náà kí get out my friend. nonsense. idiot. ṣòdà kí n fi ọwọ́ mi sí ọbẹ̀ ọbẹ̀ yẹn jiná tán kí n má lè jèrè ẹ̀. yíyá bíkọ́sì ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ yìí a máa làágùn a máa wá all necessary means láti rí i pé kárí àwọn olùsọ nípa àwọn náà jẹ́ èèyàn wá wá jẹ́ èèyàn yẹn tán wá gbàgbé wa no acknowledgement wọn ti mọ̀ tí ẹni fẹ́ rántí pé ìwọ̀n ló help àwọn náà dé level tó dé wọn wá bẹ̀rẹ̀ sí ní rí àwa crew gẹ́gẹ́ bí onídọ̀tí ìgbà yẹn ló máa mọ̀ pé dìrẹ́tọ̀ olówó lọ́wọ́ àbí dìrẹ́tọ̀ ògùn mọ́tò tó fine àbí kò ní ilé gidi tó ń gbé meanwhile in tí director ń sáré kiri ń pé ah ọmọ yìí by o ẹ̀fí zero báyìí ah ọmọ yìí gbà recommend different other directors so fún producer ẹ̀ máa lọ́mọ yìí sí ẹ̀ máa ṣe bá ṣe ń most of them here. But what ti wá ibi ni wọ́n fi ń san oore tí a wá ṣe fún ah, torí ẹ̀ ni mo ṣe wò the best ni pé ìgbà tọ́mọ yìí ti dọ̀bẹ̀ pọ̀ mí lọ́wọ́ kí n KJ, so that kò ní bẹ̀rẹ̀ sí ní wàhálà lẹ́yìn. Well, as a learned person that you are, I'm very well exposed indeed. to the wípé o mọ gbogbo bí nǹkan ṣe ń lọ nínú ìwé. Ṣé ó wá yẹ kó jẹ́ pé ọwọ́ irú ìwọ láti máa bá gbogbo ìwà wọ̀nyí? You see, lákòókò ó fipá bá àwọn yẹn lò you know what that is under the law rape. no not to talk of pé o tún wá restrict movement yẹ without the confinement of the law. Eh? o wa n threatening ọmọ yẹn you were threatening her o circulate picture ọmọ yẹn on the net. And you are still blackmailing her. Now, come to think of it, in that condition, tí ọmọ yẹn bá wá kú blood is going to be on your hands. You should have find another means to this. Probably kì í lóòótọ́ kì í ṣe gbogbo àwọn téèyàn ṣe lóore ló máa ń mọ òre and tó wá tó ń ṣe wípé téèyàn bá ti ṣèyàn kan lóore tí ò mọ òre ẹlòmíràn téèyàn fẹ́ ṣe lóore òun náà ní mọ òre pọtí àwọn òwà èèyàn wá sọ wípé gbogbo èèyàn lórí bẹ́ẹ̀ yẹn you could have tried her out ó possible kó jẹ́ the grateful time. ohun nǹkan tó ṣe ó pọ̀ gan o. ọ̀gá ọlọ́pàá èmi náà ti ṣe ìpínlẹ̀ mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe ní ìmọ̀ kó máa délé mi mi mọ̀ pé máa kẹta bọ̀ bá ẹ ẹ just lost control inú mi kọ wọ pé kíkọ kéèjẹ díẹ̀ ṣùgbọ́n máa ń pé ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn extreme things ẹ seems not to understand. This is not a case between me and you. Case yìí wà between you and the state. Kò sí nǹkan tí mo lè The only thing tí mo lè ṣe to charge your case to court. And uh, with a good lawyer, uh, tó bá ro ẹjọ́ ẹ bó ṣe ní iwájú adájọ́ you might be lucky for now the case is going to court. ṣé wọn náà rí báyìí orúkọ padà rú ẹ pẹ̀lú gbogbo rubbish tí mánéjà yẹn ṣe tó lọ leak inú picture ẹ sí gbogbo social media. tó ń ṣe bí olórí burúkú ẹ́ eh? ṣe rí i pé báwo kú báyìí ìṣe ò tán ká nípò ti para ẹ lọ́jọ́ kìíní àná ṣé ìta ń sọ ń sìn ṣá màmá sọ à ní sọ òun kàn kú fọ́tayọ̀ lásán lásán. inú mi tiẹ̀ ti pé wọ́n bá mi get justice manager ibi tóun náà wà tó bá máa lo gbogbo ọdún tó máa lò ń bẹ́ẹ̀ náà i'm very sure pé tó bá ti dé òun náà àti nǹkan tí wọ́n pè ní rẹ̀ a ní kí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ kọ́ládé tó ní kí àǹtí Bámiṣé wá bá mi nílùú wa náà àǹtí Bámiṣé ló jẹ́ kí n sọ̀rọ̀ mm-hmm. síta ló jẹ́ kí n ṣe àwọn ọ̀rọ̀ tó tẹ̀ sí mo ṣe tí mo fi get justice àmọ́ rẹ̀ bàbá tí gistova gbé ọ̀rọ̀ mi báyìí níṣẹ́ ló gbé sórí ni mm-hmm. so from gistova page everybody come bá mi repost gistova ṣáà lọ investigate everything mm-hmm. táwọn èèyàn fi mọ̀ pé mi ò mọ anything pẹ̀ then òun náà ló jẹ́ káwọn fans mi and everybody kó accept mi padà and i'm very very happy bí nǹkan tún lè padà wá báyìí. Ah, olúwa ṣeun olúwa ṣeun adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn gist lover náà tán bá a ṣe investigation yẹn dáadáa. kánú mi dẹ̀ wá mọ gist lover ni wọ́n dẹ̀ lọ dúpẹ́ lọ́wọ́. ah o lè mọ it's a him or her. ah it's a him or her o lè mọ. tá mọ̀ n bọ̀ àpèyàn ní him or her ṣé èèyàn mọ̀ náà ń pè ní him or her. him mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ́ dáàdi kí lè máa jẹ. Ah, before eba baby um, I want to <laughs> ask you to please marry me. Uh-huh. Uh-huh. <laughs> mi ní wo bí yes. yes. Ah. I'm blushing. Oh, hey, ìtọ́rẹ́. adúpẹ́ èèyàn súnmọ́ bí kò gbọ́ mi o. ìgbà wo lọ bí òréré. àní ìgbà wo lọ. ìgbà wo lọ bí òréré. mo bá yí kan lóore o ìgbà àárò fàkókò ìgbà kan kò má lólé ayé pọ́ lágbára bá wà lọ́wọ́ rẹ̀ lágbára lẹ̀ onírẹ̀lẹ̀ lọ́lọ́run júbọ̀. ìgbà ayé rẹ̀ lóore o ọmọ ọgbọ́n má tẹ̀lé báṣubàṣu gbogbo. ìlú gángan lọ̀rọ̀ ayé. kọjú sí mi kọ̀yìn sí ẹ. ìlú gángan lọ̀rọ̀ ayé jámọ́. kọjú sí mi kọ̀yìn sí ẹ o. ọmọ ayé. Ah, you Oyèkọ́lá. Àníyá.